إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لين باكي يا رفو علام أترى إكي علام أتي عنور كل ما با محمد صلى الله عليه وسلم àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti ẹnìkan kan wa abẹ́ ọlọ́wọ́n bá ẹ̀san tó ń bẹ níbi kíké ọ̀rọ̀ ọlọ́run tí ṣe al bákanáà ẹ̀san tí ń bẹ níbi ṣíṣe àgbéyẹ̀wò ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run látinú al yálà fún ẹni tó ń ké ní àbí àwọn tí wọ́n ń tẹ́ sí gbọ́ ọlọ́run fún àwọn ọmọ wa ní orílẹ̀-èdè United Kingdom tí wọ́n bá wa lọ lórí tafsir Qur'an سورة سورة الإسراء آية 23 24 25 àmọ́ ká tó wọnú àyà 18 19 ibẹ̀ láti wọlé abẹ́ Allah subhanahu wa ta'ala kó mẹ́ṣẹ̀ fún níbi tí a bá tẹ̀síro wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا بسم الله الرحمن الرحيم ومكنا له فيها من àbẹ̀rẹ̀ títúmọ̀ alùkùrán pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó aláyé ọba tó ṣe wípé òdó ẹni tó bá ṣe jẹ́ nìkan ni yóò kẹ́ tó bá rí jọgbọ́n jà lọ́fẹ́ yá máa abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ nínú ọ̀ṣọ́ rẹ̀ àtàwà àtẹ̀yí ó fi wá sínú ẹni tó kẹ́ níjọ náà bá Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba onídéédé lọ́lọ́run. Ọba tí ó sì mọ̀ bá kó wá lò bá ní àkó wá bá ṣe rí lọ́lọ́run. Gbogbo ẹni tí bá ń ṣe nǹkan nítorí tọ́lọ́run Ẹni tí bá ń ṣe iṣẹ́ nítorí tayé ọlọ́run ẹni tí bá ń ṣiṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ní ọ̀tayé ló fi ń ṣe kò sẹ́fà kankan tí ó gbà nínú ṣe ẹ̀tọ́lọ tó ń ṣe jù ládàá tayé nìkan lọ ẹni bá ní ṣiṣẹ́ ayé látàrí ní tó ṣe pé àníyàn tó ní alkiyama ló ń wá ọlọ́run ti ráníyàn rẹ̀ ọlọ́run lẹ́sàn-án táyé yóò tún san lẹ́sàn-án alkiyama ọlọ́run ọba wa ọba onídéédé ni ọba onídọ́gba ń lọ́lọ́run ọba tí kò ní ṣàkóso fẹ́ni ni ọlọ́run ọba ní máa ń kánà lórí dúlà jìlà عجلنا لهم إياما ọlọ́ọ̀bá ní mọ̀nkánà yóò yí tó láàájì láàálọ́ ní gbogbo ẹni tó bá jẹ wípé mọ̀nkánà yóò rí láàájìlá bí amálì ìtumọ̀ eléyìí ó náà lẹ́yìn tó bá ṣe pé gbogbo ṣẹ́ tí ń bá ń ṣe mọ̀nkánà yóò rí bí amálì yí àdúnyà àlàájìlá ọlọ́run ròyìn ayé pẹ̀lú ìròyìn àlàájílà tó ń kájú ìgbádùn ọbẹ̀ ìgbádùn tí ò ní pẹ́ tán ní ìdẹ̀ra bẹ ìdẹ̀ra tí kò ní pẹ́ tán ò ní dẹ̀ra bẹ ọlá àánú ayé ọlá tí ò ní pẹ́ dópin ní ọlọ́wọ́n bá fi ròyìn ayé pẹ̀lú nǹkan tó ń kájú ọlọ́wọ́n bá ní mọ̀ ń ká náà yóò rí dùn láàájílà Ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ṣe wípé ayé ni àníyàn rẹ̀ lẹ́yìn gbogbo tó bá ń ṣe níbi iṣẹ́ ìtọ́lọ́run. Kò láníyàn pé kọ́lọ́n pọ́sàn òun lẹ́fà kàkà jù pé ayé ayé ayé nìkan ló pé síwájú. Ọlọ́run látara sí tó ń fẹ́ náà á kájú nǹkan yẹn fún á tètè fi lè lọ́wọ́ nǹkan yóò sì ní pẹ́ lọ́wọ́ ẹ̀ yìí tó wá ṣe gbogbo ẹni tó ń wáyé làwọn ọlọ́run náà tó mọ́ ń fún láyé ọlọ́run fi kọ́ ìdù méjì ṣe ọlọ́run ní á mọ́ọ̀nà ṣááwù òdo ta fẹ́ fún láyé yẹn náà làkùn kí ṣe gbogbo ẹni tó wáyé náà látún fún láyé àwọn tọ́lọ́run ọba bá tún fẹ́ lọ́lọ́run ó tún fún ọlọ́run ọba fi májẹ̀mú kọ́ìlù méjì sínú ọ̀rẹ́ ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tí bá ń wá ayé tó ṣe pé gbogbo ohun tí ń ṣe torí ayé torí ayé ó sára ayé kójọ ló fi ń ṣe ọlọ́run ọba ní àfúnláyọ̀ àmọ́ kìí ṣe ibi tó fẹ́ dé náà ìta bá fẹ́ fún láàfún ó lè bèèrè mẹ́wàá káfún méjì ó sì lè bèèrè mẹ́wàá káfúnlọ́gbọ́n mọ́nà ṣáà ń tó bá wọ àwọn lọ ó lè rò pé ọgbọ́n rẹ àbí mímọ̀ ṣe ló fi kó tó wù láyé ìtọ́lọ́ká fẹ́ fún ọ ni Kì í tún wá sí gbogbo ẹni tó ń lé ayé náà ọlọ́run tí mo ń fún láyé ọlọ́run ní ẹni tí mo bá tún wá fẹ́ nínú àwọn tó ń wáyé ni màá fún láyé ẹlòmí àti ògùn owó àrówó ẹlòmí àti ògùn owó owó yóò mú ní gbogbo ara àkàtí ó fi rówó owó ní òmù àtúkọ̀yàwó ẹni ọlọ́wọ̀n bá fẹ́ fún lówó náà o òdòwó ó bá ṣe wàhálà ó bá dàmú jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ̀n bá ní mọ̀kánà yorí ìlú láàájìlá عجلنا له فيها ما نشاء لمن نريد أو تفسير wọ́n mọ̀ kánà yìí bí àmàlì yìí àdúnyà gbogbo àwọn èèyàn tẹ́ bá rí tọ́ bá rí tẹ́ rí pé fífàfífà wọn ìgbìyànjú wọn nínú ẹ̀sìn ìṣètòrí ọlọ́run nítorí ayé ni gbogbo ìgbòkègbodò wọn níbi ìtọ́lọ́un nínú ẹ̀mí wọn gangan ìṣe pé wọ́n wá ládá torí pé wọ́n fẹ́ lo àǹfààní yẹn láti rí oore ayé láti rí àǹfààní ayé ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹ̀fì wọn lẹ̀ in tí wọ́n ń fẹ́ yẹn òun ó ṣe fún wọn òun ó sì ṣe fún wọn níwọ̀n ń bá èyí tó bá wu òun ni kì í ṣe bó ṣe fẹ́ púpọ̀ ń tó bọ́ bá wu òun lè fún ní púpọ̀ nínú ayé bó bá ti wọ ọlọ́run ó lè fẹ́ púpọ̀ kó wọ́n fún níbi ẹ̀mẹ́ kì í tí wọ́n á ṣe pé gbogbo ẹni tó dà ní ayé náà ọlọ́run bá mọ́ ń kó ayé lé lọ́wọ́ límọ̀ nù rí ọlọ́run ẹni tó bá wù òun lòun fún láyé Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tó bá ríjọ gbogbo ṣẹ́ tó ṣe láyé, táwà ti ń fẹnú yára táwọ wípé ah, ọmọ Ṣùgbọ́n sí mọ̀ pé gbogbo tó ṣe yẹ ní Ọlọ́run wà á sọ fún gbogbo alkiyama wípé iná lọ́wọ́. Àwa tí a ń wo tó ṣe láyé, mọ̀ rẹ̀ pé ṣùgbọ́n níyàn tó fi ń ṣe nǹkan yẹn kì í ṣe torí tọ́lọ́run ọlọ́run ti mà ọlọ́run ò ní orúkọ rẹ̀ sínú àwọn tó ṣe tọ́lọ́run láyé bó tilẹ̀ jẹ́ pípà tó bẹ láyé rírí báwa rí ìrí ó ṣiṣẹ́ ọlọ́ni ọlọ́ni kàkàtà fi fún lálìjẹ́ náà gbogbo ohun tó fẹ́ yẹn náà a ti fún láyé lọ́run kò sí tí ó gbà torí pà nílẹ̀ ayé ló dà lórí gbogbo ohun tó ń ṣe ọlọ́run gbogbo àníyàn ayé tó dà yẹn lọ ní gbogbo ní wọn bá bó bá ṣe wà ìmọ́ tó bá rí jọ gbẹ́dà kìíyàmà ọlọ́run tó yóò wọ̀ yàfìlá ààrẹ ìtumọ̀ yàfìlá ó náà ni pé yóò náà yẹn tí náà yẹn yóò gbó yóò ní fi lára mọ̀dìhúrán mọ̀dìmúmán yóò wà máa gbé rẹ̀ dípẹ̀ yóò wà máa bú rẹ̀ yóò wà máa kábàámà mọ̀dìmúmán mọ̀dìhúrán mọ̀dìmúmán ay hálà qawlihi mọ̀dìmúmán aláàfin ìtàkùrùkùrù wàsànẹ́ yóò padà máa bú rẹ̀ ah kí ló wá jẹ́ lóòrùn síláì ìgbà tó ń otu láyé kílódù òtánìyàn ní yóò máa wà nípò ẹni yẹpẹrẹ kò ní rí olùrànlọ́wọ́ kankan níjọ́ náà àwọn yóò máa wò kó ṣe dáadáa láyé àwọn yóò máa ṣe ma nígbà tí ní ló ń yẹ kó wọlé ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́wọ́n bá ti máa ojú ọlọ́run yóò jà yóò wọlé pé yá máa ti di sọ ọ̀hún ìgbà yìí arákùnrin kan olówó ni ọlọ́rọ̀ wọ́n mú wá yóò jà pé yá máa hadithu awwal man yuhasabu yawm al-qiyamah aw hadith awwal man tafa'ar bihi jahannam yawm al-qiyamah hadith tí ń sọ nípa àwọn ẹni àkọ́kọ́ tọ́lọ̀ ọkọ̀ jóná nítorí ìjọba ìjọba nínú wọn ni arákùnrin kan olówó olọ́rọ̀ ọlọ́wọ́ ọmọ abúlé rẹ̀ wípé alam wàtí àlẹ́ ìdí ọlọ́wọ́ ní pé mi ìṣèdẹ́ra fún nígbà tó wà láyé kọ́ọ̀lá bálà yóò bẹ́ẹ̀ ti ọlọ́wọ́ ìṣèdẹ́ra fún mi ọlọ́wọ́ abúlé ah, asèlò bí i arọ́ṣù mo dókun ẹbí pọ̀ mo ń ṣètò ọ̀rẹ́ àánú nígbà tí mo ń bẹ́lẹ̀ ayé bí mo ṣe ń ṣe nìyẹn ọlọ́run ní kàjá ìrọ̀lọ́pàá wọ̀yàkúlù mẹ́lẹ̀ ìkà kàjá àwọn mẹ́lẹ́kà náà sọ wípé ìrọ̀lọ́pàá tẹ̀ gbogbo ohun tó ń ṣe láyé yẹn lè yùkọ́ ìyẹn kẹsàn-án ìjọ torí ẹ̀ṣẹ̀ pé káyé lè pariwo rẹ̀ pé ọlọ́rẹ̀ yọ àníyàn yẹ lórí ṣe pàpàdé pé ọlọ́run sì gbé káyé omi ẹ̀sà rẹ̀ náà yẹn ṣùgbọ́n níbi kò sí nǹkan tó gbàdúrà náà ìdí nìyẹn tó fi jẹ́ pé àníyàn ṣe pàtàkì gbogbo yìí torí pé a bá dàníyàn ayé sí ayé lè ó tó bá di alkiyama èyí gbà kankan wájú ọlọ́ àwọn ẹ̀rọ wọn bá ń sọ fún wa láàyè bí mọ̀ ká na ìrìnlú láàájìlá ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń ṣiṣẹ́ lójú ọ̀nà tọ́lọ tó ṣe pé a mú rẹ̀ gbogbo èrò gbà rẹ̀ àníyàn rẹ̀ táyé ló fi ṣe é ọlọ́run ní òjò ń ta bá kú túbẹ́ fún náà láàfin nínú ẹ̀ fún ẹni tó bá tún wù wá ní ìdè gbogbo ẹ̀ tó wáyé ọlọ́wọ́ bá fi conditions méjì sí bọ́ọ̀ bá tọrọ ayé tọ́lọ̀n bá fún ọ láyé tí tọ́lọ̀n fẹ́ fún ọ náà ní fún iṣẹ́ pé bó ṣe tọrọ ẹ̀ tó ṣe bó ṣe lè tó kì í tún wá ṣe orí condition lẹ́ẹ̀kejì ní pé ní máa nù ní iye tá a bá tún fẹ́ fún ni kì í ṣe gbogbo ẹ̀ tó bá dé ayé ẹlòmí ilé ayé ilé ayé ilé ayé ayé ọ̀nà ẹlòmí ilé ayé náà ọlọ́fún láyé ní ma ń nù Ọlọ́run tó bá lọ kò ní ọlọ́run yóò wà nípo mọ̀túnmọ́ ẹni tí ó máa búra ẹ̀ tí ó máa kágàmà màjèsówọ́rọ́ yóò wà nípò ẹni yẹpẹrẹ ní àkùkù lọ́dọ̀ ọ̀rọ̀ níjọ náà Ọlọ́ni ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣiṣẹ́ àlìkìyàmà tó ti ń fi àníyàn torí ìtọ́lọ́run ṣe fún fẹ́ gbaládá lòun fi ṣe ọlọ́wọ́ á fi condition mẹ́ta síbi tẹ̀ wà mẹ́ni àrọ̀ dal àhírọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò wípé tí mò ń ṣe yìí ọ̀dọ̀ ọlọ́run mò ń wẹ́ta owó tí mò ná lójú ọ̀nà ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ni ti fẹ́ bẹ̀ẹ̀ká ìmọ̀ tí mò ń wá ìmọ̀ tí mò ń lò ọ̀dọ̀ ọlọ́run ọba mo ti fẹ́ gbẹ̀ẹ́ta tí mò ń ṣe àbí gbogbo kìràfìtẹ́yàn níbi ẹ̀sìn ọlọ́run bẹ́yàn bá ládìyàn pé ọlọ́run mo fẹ́ kó sọ mí lẹ́sàn ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì wàtá àálànà sàáyà kí èèyàn wá ti jẹ́ àìkìyàmọ̀ bó ṣe yẹ kó ṣe torí kìí ṣe gbogbo ẹ tó ládìyàn kó fẹ́ bẹ̀ẹ̀kan lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n tó bá ṣe é bá ṣe tó ṣe lápèjúwe ẹnìkan àníyàn ẹja láti tún wọn àṣùbà nítorí tọ́lọ́ ó wá sí kíráka mẹ́jọ àníyàn ti jọmọ́ àti ó gbalada ó ní gbalada ọlọ́run ọba ni wà sáà lára sáàyà náà ayé alìmùsáàbà iṣẹ́ àlìjẹ́nà àníyàn àlìjẹ́nà tó níyẹ ogúdọ̀ iṣẹ́ yẹn lọ́nà tọ́lọ̀ ń lè fi gbá ìṣẹ́gbẹ́gbẹ́ òkànrò bó ṣe fẹ́ ṣe lọ́dọ̀ tara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wà kéèyàn wá jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí ẹlẹ́rí kékeré kan káníyàn rẹ̀ dá kó kírun bó ṣe yẹ ká kírun wọ́n ti ṣe mùsùlùmí kò ní kan káníyàn rẹ̀ dá kájọba rọmọdọ́ọ̀nù kó jẹ pàṣẹ bó ṣe yẹ kó jẹ kó sínú lásìkò tó yẹ ká sínú kó dà kó kíkà ọ̀làtúkà rọ̀ wí tí ó gbàládá in tó pàdánù tó sọnù lára rẹ̀ tí ó fi ní gbaládá onáni àjìmẹ́ àwọn nǹkan mẹ́ta ẹ̀ta yẹn lọ́wọ́n gbé kalẹ̀ táàfì ma wọn iṣẹ́ ta bá ṣe táàfì lè mọ̀ pé táàfì gbaládá báyìí àbá ní ládàgbà lérí ẹ̀ Wàhúdá àìmọ̀ òwúlá ọlọ́láwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ mọ́n àrọ́dà alìrọ́dà ń bẹ̀yẹ àníyàn nìyẹn wà mọ́n àrọ́dà al-akhirah ay wà mọ́n nàwà bí amalihi al-akhirah ẹ tó bá ti pé àníyàn lórí gbogbo sí ẹni tó ń ṣe wọ́n tó dẹ̀ ṣe bánàbí lè kàlàyé pé ká ṣe é tó tó wá jẹ́ fún mi ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé sí lára bẹ́ẹ̀ Orúkọ àwọn èèyàn bẹ́ẹ̀ lérí gbogbo tí wọ́n bá ti síwájú ọlọ́run irú wọn lọ́lọ́run tẹ́wọ́ gbàṣẹ wọn. Wọ́n bá ní ọlọ́run ọba ṣáàkìrù ní, ọba tí máa dúpẹ́ fún mi, ọba tí máa dúpẹ́ lórí iṣẹ́ tàà ṣe, ọpẹ́ tọ́lọ ń dúnbẹ̀ mọ̀ṣíkúrọ́ ayé mọ̀kùnkù rẹ̀. Iṣẹ́ tó ṣe yẹn pẹ̀lú mẹ́jẹ̀mú mẹ́jẹ̀ta ẹ tó bá ti lè pé ọlọ́run Bọ́lá ń bá ti wá gbàṣẹ́ lọ́wọ́ èèyàn ló sàyàn lẹ́sìn. Kàlọ̀ mú lọ́wọ́ bẹ́ẹ̀, gbogbo ta bá fẹ́ ṣe lójú ọ̀nà tọ́lọ kí n ka mẹ́tẹ̀ẹ̀ta yóò pẹ́ síbẹ̀. Káàmìyàn wa kó jẹ́ nítorí tọ́lọ. Ẹlẹ́ẹ̀kejì, àlùmùtábà, bá ká ṣe ẹlẹ́ẹ̀kẹta ni àìmọ́ adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ìpínlẹ̀ wa làwọn àbá àfihàn sọ pé májẹ̀mú méjì tó bá yẹ pé ti kèfè ní ni wọ́n fi mọ́ nìkan bí ẹ̀ kọ́lọ̀ tó lè gbà ọlọ́run bá wá ní kúlá ní ọlọ́run kúlá àti kíní tó dàbí hàn táyé àfùláyé kò lán ajáṣekéjì tó dàbí hàn alkiyama àníkàbòsíwá nìkan kan kò lánú mi jù àwọn àwọn akagbọn ti bí nùmídù nùtíhìn alimadu al'abọ́ alimadu al'abọ́ al'imdad al'itọ́ ọlọ́ni lórí ńlá nínú méjò àwòlá àwọn abala tó ṣe báyé làwọn fẹ́ á wọn ni tí wọ́n ń fẹ́ bọ́ bá ṣe kù wá sí àwọn ọ̀tọ̀hún náà báwọn náà ń fẹ́ alìkìyàmà á fún wọn náà ní ti wọn gbogbo ẹ̀ pátá ní àtọ̀ ẹ̀rọ àti tayé àti tọ̀run ọ̀dọ̀ ọlọ́run náà ní gbogbo ẹ̀ nínú tọ́lọ̀wọ̀n bá máa fún mi bá ní ẹ̀kú wá bá ṣe rí kò sí nǹkan kan tó lè hánà ẹ̀san àbí nǹkan tọ́lọ́run bá fẹ́ fún yàn ẹni ọlọ́run bá fẹ́ fún láyé kò sẹ́ni ọ̀rọ̀ tó lè di kódà kọ́mọ̀ṣe wàhálà kankan ọlọ́run kò wà lẹ́yìn ayé ẹ̀dùn kò lọ́wọ́ ẹ̀tọ́lọ bá sì ní owó ṣe lọ́mọ àlìjẹ́nà kò sẹ́nì kankan tó lè rán náà kó mọ́ àlìjẹ́nà gbókù sáàtà tí ó kù yọba ìta kọ́ ń bọ̀ láti ayé gbókù díẹ̀ tí ó jáde láyé lóbi ọlọ́ni gbogbo èyí mẹ́kánná tọ́ ká máa wúrọ̀ ọlọ́run tẹ́rí ẹ̀san abẹ́kù àbóore ọ̀dọ́ ọlọ́run kò sẹ́ni kankan tó lè dìbò màhàbúrọ́ mọ̀nùnú án wà mọ̀nùnúsàn kò sẹ́ni kankan tó lè hàn náà nítọ́lọ́run bá fẹ́ ṣe fún ọ kódà kẹ́nìkan sọ pé owó wo tó gbégbà òun gan lọ́kẹ̀ mọ́lẹ̀ tó bìí ìbínú wọn gan yóò jẹ́ nǹkan yá وما كان عطاء ربك محظورا وما كان عطاء وفضلنا بعضهم ولا بعض Ọlọ́run rẹ̀ ànẹ́bí ó kíyèsí ni, máa wo bí agbọ́rọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ṣe tó, bọ́lọ̀wọ́ bá ṣe ń gbọ́lá pápá kan nínú ìjọ apá kan lọ aṣẹ́nìkan lọ́lọ́rọ̀ aṣẹ́nìkan láláì aṣẹ́ ẹnìkan lẹ́ni tó rẹwà a sì dá ẹnìkan òwò burẹ́wà aṣẹ́ ẹlòmíì ní rèwerèwe ní ìdániláyé ẹlòmíì ó sì dàgbà yóò dogbó yóò fọwọ́ pa ewu lórí kọ́lọ̀ ó tó mú kúrò bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ń sọ̀rọ̀ كيف فضلنا بعضهم على بعض Ọlọ́ọ̀bá ìrà ànẹ́bí òkè èkì ni wo bẹ́jọ ọlọ́run tí ń ṣe yí lọ́tọ̀ọ̀tọ̀. Ẹnìkan fẹ́ ǹkan mi ò ní fún, ẹlòmí ò ní fẹ́ gan máa ti fún. Ẹlòmí àtọrọ máa fún, ẹlòmí ó tọrọ mi ò ní fún ẹlòmí ó ga ẹlòmí ó kéré ẹlòmí ó fẹ́ jẹ́yàn láyé kò ní jẹ́yàn gbogbo ògbìyànjú tẹ̀yàn lè fi jẹ apáta ní ó ṣe kò ní ìdúdú tó mọ lọ ẹlòmí sì ń bẹ yóò bá gíga ńlé mi bàbá bàbá rẹ̀ ga bàbá tó bí yẹn ga bàbá tó tẹ̀lé yẹn ga òun náà ga ọmọ tó tẹ̀sẹ̀ bí náà tún bẹni gíga ọlọ́ni ń lú kẹfà fàbọ̀ náà bá bọ́ ohun ọ̀lá bá àbún ìwọ tó wá fẹ́ ga tó ga láyé ṣùgbọ́n ga lójú ọ̀nà ìṣọ̀lọ̀ dúpẹ́ tó fẹ́ náà ló padà mọ́ ṣùgbọ́wọ́ rẹ̀ kọ́ òkè nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ní ìwọ̀n ìmọ̀lórí وللآخرة أكبر درجات Ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀ tó fẹ́ ga láyé tí ò rí gíga ga láyé ṣùgbọ́n lọ́wọ́ ọba ọ̀tọ̀ sọ́nà. Ìbẹ̀rọ ọlọ́wọ́ bá ń bẹ fún ẹ̀sùn ọlọ́wọ́ bá ń bẹ, ó fi bẹ̀rọ ọlọ́wọ́ bá lọ ayé òun lẹ́ni tó ga. Wọ̀lẹ̀ Ọlọ́run ní ṣẹrẹ́ ní tó bá ga àtàgbéga níbi ìtọ́lọ tọ́wọ́ adẹni dídá nígbọ̀gbọ̀dà kìyàmà irúfẹ́ àwọn ẹni bẹ́ akíbárò dàrọ̀ já Ìgbà bí màpẹ́ nìkan ga nípò ó dọ̀ ní sáyé. Gbogbo ẹni bẹ́ni tó bá ga láyé yóò padà jù lórí ẹgbẹ́ náà. Àbẹ̀kọ̀. gbogbo tá à ń pè ní dídá láyé àwọn kan dá lánàá lẹ́yìn ní ọ̀kan ní olórí orílẹ̀-èdè wa tànà ó ti ń kọjá ní Ìbàdàn Lagos express tí tráfíkì mú tó ní òlé kọjá ṣùgbọ́n tẹ́lẹ̀ ò di tẹ́lẹ̀ ó wákàtí kọjá wọ́n ti ọ padà wá ṣe pé nígbà tó ó náà jáde lọ ọkọ kò parí ọlọ́run ọba ní gbogbo gíga yẹn tọrún àlè ibra bímọ àálà ìléyìí amúrò lọ́mọdékèyà ibi tọrọ rẹ bá já sí lálùkìyà mọ̀ ẹ ló torí pé gbogbo táyé yìí yẹn kò padà ní ọba jáde láyé ní ní òkúta ní ojú wá ti pòfẹ́sọ̀ gbogbo tí pòfẹ́sọ̀ ní àwọn ọmọ jogún ẹ̀ wọ́n jogún bàtà sípàsì tó kéré wọ́n jogún ẹ̀ ọkọ̀ tó rà wọ́n jogún ẹ̀ àmọ́ sàtífíkéètì rẹ̀ yẹn kò sọ́mọ̀ nǹkan tó jogún ẹ̀ ìyẹn ló sì ná àsìkò tó pọ̀ lé lórí nínú ìsẹ̀mí ayé ẹ̀ àtàwọn ọmọ òní ìjọba sàtífíkéètì wa ta ná owó ta ná àsìkò ta ná ọpọlọ ta ná oògùn bá nádà mú kò ní wúlò bàbá ti lọ dáa ọlọ́wọ́ bá ní wà láàáhírọ̀ tó akíbarú dárọ̀ já ọlọ́wọ́ bá ní ibi tí kó wọ́n bá yẹ̀ sí tó bá jẹ́ àkíyàmà èyí ni ló ní ìmọ̀ nípa gíga nípò Wọ́n bá bá ń sọ̀rọ̀ nípa apá gbé èèyàn ga ẹni abágbéga níjọ́ náà ló ga arákùnrin kan bẹ wọ́n ń gbogbo ọkọ̀ yìí lọ́dọ̀ àwọn ní adam morocco lọ́kọ̀ yìí wọ́n ní zalika rajul wọ́n ní arákùnrin bẹ́ẹ̀ rí yẹn mọ̀dúkúrú nínú ìgbà ìdè lárúbáwá ẹbá jẹ́ kòkúrò lùkọ́ yìí àti òkúrò lùkọ́ yìí ti yànṣà èyàn ní gbójú òkè pé yóò fún ẹbí jẹ́bẹ̀ wà mọ̀ sí yóò yọ wà pìyà ṣùgbọ́n tó gbójú àpìyà mà ẹ gbà díẹ̀ ọ̀sẹ̀ntì ó mọ̀ ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ àwọn ọlọ́run sọ̀rọ̀ àwọn ìdílé yá kúndú mú kọ́ mọ̀ ọ́ fìràánù bó ṣe tóun olóyìí ìjà àwọn ìwọ̀n náà àwọn ìyá rẹ̀ a jẹ́ wípé gbogbo àgbéga tá a bá ní lọ́dọ̀ ọlọ́run làgbéga torí ipò fẹ́ wá lágbéga wọ́n sì fi hàn pé ìkan ló múnú méjèèjì nínú kó pàdánù àlùfíàmà àti kó ga òní ó ga ó ti wá ga òun náà òòlù ojú ọdún mẹ́ta lọ lóbi lọ pàdé ọlọ́run ọlọ́run ọba ní ipò tá bá ní lọ́dọ̀ ọlọ́run ipò tá bá ní láti yáàmà akíbọ̀ akíbarú tẹ́ fìdí ìlà ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá wá fẹ́ nípò láti yáàmà kó má jẹ bọ́ bó ti wulẹ̀ kó mọ́ sáàmájì kẹ́bọ̀ ọwọ́ ọbẹ̀ wọn náà orí ìjọkẹ́dì láti àmú ló fi pé àyà tó tẹ̀lé ọlọ́nu lájájú máa ilẹ̀ àn áhàr Ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹwọ kùránì tó ṣe ń bá wa sọ ó ń kí èsì sí wa ń tẹ́sùmọ̀ pọ́rọ̀ ọlọ́run yẹn ẹwọ bọ́lọ̀ ń ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní ilé àyẹ́bì kí èsì orí mo ṣe ń gbá wọn kan gbá ju apá kan lọ́nu ní ẹnìkan lòó ẹnìkan tó sì ẹnìkan ò rí jẹ ẹnìkan ò ní rí jẹ ẹnìkan ò ní gbìyànjú ìgbìyànjú ò ní já kankan ẹnìkan yóò sì máa sùn yóò sì máa ga kẹ́mi ìjó wà sẹ́mi wá ní ọlọ́tẹ̀tẹ̀ wá ánsá ó rẹ̀spọ́n tí ń táà lè máa rò yẹn ọlọ́wọ́ wá sọ pé wà láàrín akbar daraja má rò o èyí mo bá ti lọ́rùn yẹn gbogbo gàdí tẹ̀fọ́lọ̀ ti yẹjú nígbà tí wọ́n rò yẹn wà ìyẹn ní ó kàn tó lu ọ náà bá ah, mo lè má láyé ni ṣùgbọ́n lọ́wọ́ mú nígbà yẹn ọlọ́run wá fẹ́ tó kóyè wa wípé ipò tó ga àwọn tó bá fi tán lọ ní ọmọ ẹgbẹ́ tí wọn ṣùgbọ́n téèyàn ò fi ní pàdánù ipò torí pàwọn ipò yẹn ìpele ìpele ìpele ní ẹlòmí òkè pátápátá ẹlòmí ó tẹ̀lé ẹlòmí ó pọ̀wọ́lé ẹlòmí ó pọ̀wọ́lé ẹlòmí ìpòló náà ní ṣùgbọ́n ipò yóò kéré àmọ́ ẹni tí ò bá sá ti tẹ́bọ́ yóò rí bí àmọ́ tẹ́bọ́ bá ti lè lọ fún àwọn òyìnbó èyí tó kéré jùlọ kò lè tọ́jú ọ ló fi jẹ́ pé ń tó wá tẹ̀lé ní pé ọlọ́run wá ní látẹ̀jẹ́ alma Allah ilahan akhar. ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rí ìyàn sí bó ti wulẹ̀ kórí bó bá kò tó jáde láyé ọlọ́run ọba ní mọ́ pa nǹkan ní papọ̀ mọ́ lọ. Bàtà kùnrúdà, alkùnrúd níbi kìí ṣe ìtumọ̀ pé dídókù bàríwẹ̀ fàtẹ̀síyàn, fàtàǹkọ́lì. Kọ́rọ̀ rẹ má padà wá lọ já sí mọ́bìnú máa tó padà máa gbéra rẹ ṣe pé. Mọ̀bìnú máa tó máa fúra rẹ tó ní rẹ̀ nìtọ́ fún ọkó nígbàgbọ́dà kìí

màkàdúlán ayé kò ní rí mẹ́yàmlìkù lákàdọ́rọ̀ àwọn àlànàfà ayé nàfíà kò ní rí alárànṣẹ́ kankan níjọ́ náà ó nìkan ni ó máa dá ọ̀ràn rẹ̀ rán nítorí tó pa nǹkan pọ̀ mọ́ lọ nígbà tó bẹ láyé nítorí tó fẹ́ ga láyé kò náà ni ọlọ́run ó ṣẹbọ ó sóòsà ó jẹjẹkújẹ ó mímùkúmì ó lè lówó láyé ó ti wá ní owó ọ̀hún tán kí ní ọ̀padà kẹ́yìn wá ìkúnlẹ̀ tọ́wọ́ adéwájú ọlọ́run lẹ́yìn tó pa nǹkan mí papọ̀ mọ́ lọ́run pátákẹ́ ọ̀dà mọ́ sí mú láti jẹ́ ká mọ̀ pé gbogbo ń bá fẹ́ ṣe tàfẹ́ fi wójú rẹ ọlọ́run á ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ni nínú àwọn iṣẹ́ kan tó wá tóbi tẹ́yàn fi rójú ọrẹ ọlọ́run òun náà ní kéyàn ó ṣe dáadáa sáwọn òbí ẹni méjèèjì kéyàn ó ti ṣe pẹ̀lú àníyàn pé mo fẹ́ gbalada kì í ṣe pé pẹ̀lú àníyàn pé mo fẹ́ káwọn òbí mi kan gbéde ga ju àwọn ọmọ tó kù lọ ọmọ mi ìṣẹ̀lẹ̀ láwọn òbí rẹ̀ ọfẹ́ kó ti kó nìkan lọ fún ọmọ kàdá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn àbúrò mi ìṣẹ̀lẹ̀ tó ń ṣe fún yìí ẹgbù àwọn ẹ̀gbọ́n ìdílé náà ẹgbù wọn ẹran ológun apá má sọ bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ pé ọlọ́run ní ká ṣe dáadáa sí ìlú yìí ìgbẹ́gbẹ́ sọ́nà lẹ́yìn obìnrin ládàgbà kì í sàwọn òbí wa nìkan kó dára tí ìyàn bá fẹ́ máa ṣe bí ẹ̀yìn ó dà níyàn pé mò ń ṣe nítorí tọ́lọ́ ọlọ́run bá ní wa qada rabbuka allā ta'budū إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما نعبد إلا إياه ọba ọlọ́niwá kọ́dọ̀ ọ̀rọ̀ book àwọn àpójúmọ̀ jẹ́síl wọ́n tún kọ̀dọ̀ títùmọ̀ tó pọ̀ wọ́n tún sí áójábà wọ́n tún sí wàsọ́ wọ́n tún sí àmọ́rọ̀ wọ́n tún tún sáwọn ìtumọ̀ míì gbogbo àwọn ìtumọ̀ yẹn wọ́n súnmọ́ra wọn mùtàkọ́ rígbà ni wọ́n àmì tó tètè sún wa mọ́ ìtumọ̀ yẹn gan jùlọ wàkọ̀dọ́ òun náà ni àmọ́rọ̀ wàkọ̀dọ́ ọ̀rọ̀ bu ọlọ́run ọba ààrẹ ànábì ọlọ́run dojú ọ̀rọ̀ ànábì ìtumọ̀ rẹ̀ náà sì ni pé gbogbo wa ló ń ọlọ́run gbogbo òfin pé aláta abúdú ìlú إلا إياه ونرجوك أن نعبده إلا bá ṣe ń lọ wájú tàbá tún padà ibi tí ó gbé ọlọ́mọ bóríṣọ́ ẹmọ́sì kan ló ẹmọ́sì kan ẹmọ́sì kan ló ẹmọ́sì kan gbogbo àwọn àfáà

táwọn kùdìẹ̀kùdìẹ̀ bá wà ń bó bá wọ ọlọ́run ó lè forí jì tí ò bá ti jẹ́bọ nínú ẹ̀rù èèyàn ìdí ni ẹjọ́ fi jẹ́ wípé dáwà súnà mẹ́nìhájú sálàf dáwà àkídàtù tawhid ẹbọ yẹn náà ni màmá ń tẹnu mọ́jú ìdí wọ́n fi kórìíra dáwà Muhammad bin Abdul nìyẹn ẹ̀rí wọ́n nwanyị wọn náà wọn àwọn wà bíyà ẹ mọ̀ gbọ́ ló mọ̀ sọ tó dé tó ń ṣe kìnnì àwọn ọ̀dọ́ wa bẹ̀ sí jẹ́ àwọn tí wọ́n wá sọ pé gbogbo fíra látòkè délẹ̀ ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀ wá táwọn afáà ń sọ pé kò sí tó burú kéèyàn gbẹ́bọ lọ oríta pánẹ́tì Ibrahim òun fẹ́ gbẹ́bọ lọ oríta tálọ́ ń sọ náà Quran tó ní rọ́bì ari ní kẹfà tó fi ènìyàn ọjà. wọ́n ní ànẹ́tì Ibrahim ó ń sọ fọ́lọ́ pé ọlọ́run kò fẹ́ mọ bó máa pààyàn bó ṣe Ọlọ́run nílẹ̀ Ibrahim tó wà gbọ́lọ́wọ́ ọba gbọ́ ni. Anábì Ibrahim rírẹ ọlọ́run mo gbàgbọ́ pé wọ́n ló pa ẹ̀wọ́ ló jíyàn ṣùgbọ́n mo fẹ́ mọ́kàn ló balẹ̀, mo fẹ́ mọ bó ṣe pààyàn bó ṣe jíyàn sí. Ọlọ́run nílẹ̀ Ibrahim lọ mú ẹyẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹyẹ lọ mú gbogbo wọn bọ́ bá ti wá mú gbogbo wọn pa gbogbo wọn papọ̀ kó pa gbogbo wọn oòrùn gbogbo wọn papọ̀ kí wọ́n wá dàbí ẹyọ kan tán bá ti dàbí ẹyọ kan wá pé wọn sọ́nà mẹ́rin tọ́ bá pé wọn sọ́nà mẹ́rin wá mú ìpínpín kan mú lọ sórí òkè kan mú omi síbẹ̀ mú ìpínpín kan mú lọ sórí òkè kejì ìkẹta ìkẹrin tí wọ́n síbẹ̀ bẹ́ẹ̀. wọ́n á jìnà sí wọn kó takété wọ́n máa pe àwọn ẹyẹyẹ lẹ́yọ kọ̀ọ̀kan láti iná kàńtà èyí tó bá ti pè lọ́kàn àpáta tó kí kí yẹn ẹ̀yìn yóò fò wá bọ̀ àwọn ẹyẹ ọmọ sáré wá ẹyẹ àdàbà jẹ́bà kún ti rún ó ti kú o àdàbà ti papọ̀ mọ́ ẹyẹ lékèlèké lékèlèké ti papọ̀ mọ́ ẹyẹ dúdú ni ó ti papọ̀ mọ́ àdà ẹ̀yìn tẹ́ gbogbo àdà àdà tí ó ó ti papọ̀ wọ́n ti rún gbogbo ẹ̀kọ́ ó ti gún papọ̀ wọ́n wá jẹ́mẹ̀ pé gbogbo ẹ̀ ó ti papọ̀ mọ́ra wọn ọlọ́wọ́ ní rẹ̀ Ibrahim dúró lọ́ọ̀ká ọyá pé lékeléke jáde jọmọ́ àwọn àbá yóò bá ní pé ẹjá kò sí ìbọ̀lú ẹ̀pọ̀ ló pè é ogun ẹ̀yẹ ó sì lọ fi lórí lóríta mẹ́ta láàrín ìkàṣẹ́ wọ́n náà bá ọgbẹ́ wọn àbá súnmọ̀ ẹ̀ lórí amájú pé kúránì yóò ṣe ìtàn sọ pé kọ́mọ́ ṣe nìyẹn tábí ń pariwo àwọn àbá súnmọ̀ ẹ̀kàn ti pariwo lápá fún ẹ̀ mú tún bèbè àwọn òye sí lọ́rùn lẹ̀ kẹ̀bẹ̀ ìtọ́lọ̀lẹ̀ ara ẹ̀yẹ́ kọ̀kọ́ máa nínú lé ẹ̀yin lẹ̀ ń lé ayé ẹ̀yin lẹ̀ ń wọ́kọ̀ lọ́dọ̀ olórí lọ́dọ̀ ọba ẹ̀yin lẹ̀ ń wápò àwọ̀ wa kí láwọ̀ onítọ̀rọ̀ ìyà ọ̀nà méjì ní ìtawọ̀ bá fi sòtọ̀ gbogbo bí dáyìí ń kẹnu bọ̀ alẹ́sẹ̀ ń bẹ̀ jù lọ àwọn ìlọ́bẹ̀ àìlọ́bẹ̀ kí ló dá àdúrà nílé tó dọ́rọ̀ á sò dọ́rọ̀ mọ́ nítorí pé gbogbo tó fi ẹ̀ka ìlé tó dọ́rọ̀ ẹ̀ lè sọ nítorí ayé ọlọ́wọ́n bá tún sọ fún wa ẹwọ kó bá àti ń túnké ń pọ̀ láti bàtà ti bẹ̀rẹ̀ jẹ sí ẹmọ́sẹ̀bọ́ ẹmọ́sẹ̀bọ́ kí la tó fẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́run bá ní wa qada rabbuka allā ta'budū illā iyyāhu ọlọ́run bá ní mo ti pàṣẹ àfáwa ọba ìbúnú káàkó ní wà wà sọ́rọ̀ rabbuka ó ní ọlọ́run bá ó ti sàsọ tẹ́lẹ̀ Wípé a kò gbúdọ̀ ìjọsìn fẹ́nikẹ́ni, ìbá àjánẹ́bí ọlọ ní kò gbúdọ̀ gba ìjọsìn lọ́wọ́ wa. Ìbá àjẹ́ mọ̀lẹ́ìkà, a kò gbúdọ̀ ìjọsìn fún. Ìbá àjálìjẹ̀nú, a gbúdọ̀ sọ́dọ̀ lọ, kódà kó jẹ́ àfáà wa, kódà kó jẹ́ àwọn òbí tí wọ́n bí wa, á ń bèèrè ìdájí odò. Ọlọ́run bá ní mo ti pa yín láti mo ti kìlọ̀ fún yín aládàbùdú ẹ̀wọ̀ lọ ó ti sọ fún àwọn tó bọ́ wá dókè tó náà kó jẹ́ bí ó ti ráwọn Ala ọlọ́run sí wa aládàbùdú ìyá gbogbo ọ̀nà tó fi ń pa nǹkan pọ̀ mọ́ lọ ìwọ náà kúkú mọ́ ó mọ́ ayé òwò ti kéèyàn wá torí rẹ̀ pa nǹkan pọ̀ mọ́lọ ń jẹmọ́ èmi a máa rọ́ títí tí ẹ bá jókòó tí ẹ bá òkú ayé òun lé ayé òun lé owó èló gan níye pàtó tó ń wà bẹ̀rẹ̀ èló ni ó mọ iye ìyẹn túmọ̀ sí pé o mọ ibi tó ń lọ gan nínú ayé kálẹ̀ èèyàn mọ etí ń wá yóò lè sọ pé kí n bá ti rí tán màá fi kò sí sí nílẹ̀ bó o bá ti rí tó ń wá tán ó sì máa wà ní ìlú tó bá ti rí rẹ̀ tán ó tún máa wá mi ó tún máa wá sí lórí bọ́ọ̀dù nù kòtò àbẹ́ tó bá fún rẹ̀ nísìnyí lóko gbogbo tó ti kà sí gbádùn nínú ayé jọ̀mọ́ tọ́jọ́ bá ti ń gorí ọjọ́ sẹ́mi rẹ̀ bá ń ga sí onígbàgbọ́ ẹ̀ mọ́ wọ́n mọ̀ pé ọkà rẹ̀ ní tó bàbá ẹ̀mọ́ jẹ̀rọ mọ́ òkìlódé owó mi mo fi ra àníbi ah, tí owó oníṣùmọ́ fún ìlera ara yín ẹ̀mọ́ jẹ̀rọ mọ́ kí láwàá máa jẹ́ bí àwọn pọ̀nmọ́ pọ̀nmọ́ àtàwọn ẹja tó ní tó ti tóná tó ti gbẹ gbàgbà èdè kí ló ń ṣe ẹ ṣe kẹtàkà lórí ẹjì yìí náà nítorí tó fẹ́ fún fáìsì náà bọ́ bá sì ń gbénu létí èsì lápọ̀ wọ́n ni ah, ẹgbẹ́lẹ́ jẹ́ káwọn ọmọ máa lò ṣùgbẹ́yìn ibi tó bá mú ẹ máa dàágùn ibẹ̀ ni ẹ máa ọ̀dà mọ́tírẹ̀sì tó gbájú mọ́ ló ah, ah, ah, mọ́tírẹ̀sì báwo ilẹ̀ ẹ̀bẹ̀ torí gbogbo egun ẹ̀yìn ilẹ̀ ẹ̀mí ìlú tó flat àwọn ọmọ ẹgbọ́n dámọ̀ràn mọ́tírẹ̀sì orí ilẹ̀ ẹ̀bẹ̀ orí ẹ̀mọ́ kọpa yìí ó ti kọjọ lóòótọ́ àwọn èèyàn ní bọ́ọ̀lù èyí tó da nínú ọkọ̀ ó ní ọkọ̀ yẹn da lóòótọ́ bẹ̀ kò sí ọwọ́ akọ ilé alájà gbogbo ó da bẹ́ẹ̀ ti kọ́ ilé ìsọ̀tìkàlẹ̀ ìkẹ́yìn máa jẹ orí ìwé ẹgbẹ́ kílẹ̀ wá lé yàtúnyà àmọ́ lómìnà ìkọ̀lélẹ̀ wà á ṣe pò àdá lómìnà bẹ̀lẹ̀lẹ̀ wà á ṣe pò àdá lómìnà bẹ̀lẹ̀lẹ̀ yàtúnyà àmọ́ lómìnà ìkọ̀lélẹ̀ èyí tọ́lọ́run bá fi ṣe fún ọ́n bẹ́ẹ̀ ní ayọ̀ ọkàn èyí tọ́lọ́run bá bá ṣe fún ọ́n bẹ́ẹ̀ fi ṣe tọ́lọ́run ìtumọ̀ ayé nìyẹn ṣùgbọ́n kéèyàn wá sórí ayé kéèyàn lọ ṣẹbọ kéèyàn sórí ayé kéèyàn sàpá sálùkì àmà owó tẹ̀ ọmọ ló wá nítorí pọ́ bẹ́ bímọ láyé lọ ṣẹbọ owó tẹ̀ àtẹ́ntó bímọ àtẹ́ntí òbí dání olùkúfẹ́ ẹlòmí bí nípìnlẹ̀ ó padà dàgbà kó tó jáde láyé yìí òun lọ́kẹ́yìn gbogbo àwọn ọmọ ẹ lójú ẹ̀ ìyá dùnìyà àkọlùmínà kọ̀lẹ̀lẹ̀ wọ́n á ṣe kò á àzàlùmínà وعاشقها أدل من الدليل Ilé ayé ó tó kẹrù ọmọ bà wá lọ́wọ́lọ́wọ́ ta ń sọ̀rọ̀ líla àmà tí ó ṣẹlẹ̀ lọ́la. Ẹnìkan ti sọ̀rọ̀ lánàá lẹ́ni kò lè sọ̀rọ̀ mọ́. Ẹnìkan ti ríran lánàá lẹ́ni kò ríran mọ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kún ayé, ó di dọ́tọ̀ bá ju wẹ́ lo tó sí níbẹ̀ ṣùgbọ́n kò sí gbẹ́ngbẹ̀ báyìí ọkùn báyìí bọ́lọ́wọ́n bá ti dálẹ̀ ayé nìyẹn ṣé yẹn lè yún wà á máa ṣẹbọ kétorí ayé yẹn lè yún máa pa nǹkan mí papọ̀ mọ́ lọ ọlọ́run ọba ní mo ti ṣòfin mo ti pàṣẹ mo ti fòfin lélẹ̀ ẹ̀tẹ́ ti kẹ ẹbọ gbogbo kí o tó bá ké gbogbo gbé ọlọ sí ẹbọ gbogbo ìmọ̀ tó bá mọ̀ má pa nǹkan papọ̀ mọ́lọ̀ gbogbo owó ọba ti fẹ́ wáyé májèjì ó lè sòwò ó lè dákiri kó o lè ní láyé májèjì ẹbọ ipò tó bá fẹ́ ní tó bá ti ní tẹbọ́ ń wàkọ́dọ́ búkà láta abúdú kódẹ̀ ẹlòmí pẹ́ gbákẹ́wò wọ́n ṣẹbọ ọlọ́run fi súnà tún kẹsẹ̀ wọ́n láà lọ́bù jẹ́ pé àbíkẹ́ yóò kàn máa dákẹ́ bẹ́ẹ̀ bá rí àfà kan gbogbo mo ti máa sọ tí bá ti ń gbógun ti súnà àbí àbí ń takò àfáà súnà àtọ́kọ̀ àfáà súnà perfect o àfáà súnà mi ó láṣejù lọ́wọ́ o àtàṣejù ṣùgbọ́n tó ń takò nítorí wípé ó ń sọ súnà kì í ṣe kọ́bá yóò wà kájí ó da ṣùgbọ́n nítorí pé ó ń sọ súnà ló fi ń takò ẹ lọ wu ẹni yẹn dáadáa ẹ súnmọ́ dáadáa yẹn burúkú ni tó bá pọ̀lọpọ̀ wa máa bá ṣe bẹ̀rẹ̀ kí àmọ́ ìrìn àjò dáa ẹlòmí ń bẹ nílé tí ó ń wọ́n máa sọ àfá ń pọ̀ gan ni wọ́n máa sọ fún pé a ní ìgbàgbà tá fọ́ lò ó gbogbo kí ló mà tí kìí sì pé wọ́n ní wọ́n pé yóò sì lọ gbé nǹkan ẹ tó jáde ká tó kọ gbogbo tó bá mà kò lè má ta kò ṣùgbọ́n gbogbo ìmọ̀ kò séjì tí ò fi lè máa sọ kẹ́ tó sọ ló gbà lẹ́nu mí ni àmọ́ ohun abẹ́ yóò mọ̀ bá fínra tó ló mọ̀ bẹ́ ó lè jáde ní ìfikọ́ wọ ṣú sẹ́sẹ̀ kan kọ́ sáńdà bó ṣe gbà lónìí ṣé yìí òun lẹ́fẹ́ kí gbogbo ayé ó mọ̀ ṣe abẹ́ni tó lóun fẹ́ lówó tí wọ́n ní àdúrà kan bẹ́ẹ̀ ṣọ́ọ̀fà tó bá lè ṣe ilé ahoro tí wọn kó abà tí wọn ò gbé mọ́ àwọn abà tí wọn ò gbé tó ti wú ọlẹ́ àlàpà ìgbàlódé lọ ṣàdùn àwọn jọ́ méje ó gbọ́dọ̀ nílẹ̀ kúmọ́ títí bá dijọ́ méje yẹn ọgbọ̀tẹ́ nìkan ọmọ kalẹ̀ yóò sílẹ̀ bó sì fún yọ wọlé tó bá ti wọlé yọ dẹrù bọ ìwọ náà dẹrù bá yọ jagunmọ̀ wọn náà jagunmọ̀ wọ́n bá ti ní kí lọ́n fẹ́ thirty million ló gbé wa yọ wà fún ọ ní májẹ̀mú àmọ́ májẹ̀mú ọ̀hún o ò lè máa ń sìn o wa lè máa májẹ̀mú yóò mú wa o olùbàdàn bá dé ọmọ tí ó náà bàbá jama ìwọ nìkan nínú gbó lóhùn ọwọ́ ń gbọ́ lẹ́nìkan kanlẹ̀ fún wọn tó gbúdọ̀ bẹ̀rù ah! ó tún gbúdọ̀ tẹ́ná sínú bẹ̀ lókùnrin nígbà bá wá jáde jọ tó jágbémọ́ ìwọ́n náà jágbémọ́ jágbémọ́ tààrí ìtọ́pọ̀lọpọ̀ fún padà yàwó rẹ̀ ní yọba sájáde ẹni tó bá wá lè mú mára tó ń òsá tó jágbémọ́ tó náà jágbémọ́ tó wá ní kí lọ fẹ́ òun fẹ́ 50 mílíọ̀n yọmọ́ èlò 50 mílíọ̀n tí ò ní padà náà yọ́wà ní ọ̀dà owó tí mílẹ̀ wọn àmọ́ májẹ̀mú torí ní ma májẹ̀mú yẹ tẹ́lẹ̀ ojú ibẹ̀ náà ni ó ti máa sọ májẹ̀mú wà lè gbọ́ májẹ̀mú yọ́ báyà tó fi tọ́bá lè wò ó ṣe máa kò sí ibi tó ti dé ọkọ̀ ya kò jímọ̀ yọ́wà máa ọgbọ́n ọ̀nà tí ó fi rí bó ṣe ní ó lóorun ni bẹ́ẹ̀ rògbò àpọ̀n náà yóò ní ìgbà ìtọ́jú ká máa sọ eléyìí náà ni àrọ́fúnà jàìlíyà àrọ́fúnà ṣàrọ̀ láàrin ṣàrọ̀ gẹ́gẹ́ àfọ òbẹ́ bàbá ilẹ̀ mẹ́rin ọlọ́mọ ń béèrè ìbéèrè nípa aburú lọ́dọ̀ ànẹ́sọ̀lá àlùsálẹ̀m kì í ṣe pé òun fẹ́ sa aburú ni ṣùgbọ́n kò ń lè sá fún ni gbogbo ẹni tó bá kéwú nípìnlẹ̀ kó tó di kó di tó dà báyìí tí ò bá gbábi tí mò sọ̀rọ̀ nípa èyí kọjá kó kò sí wọ́n máa kọ́ wa nì ẹni tí ò tí ìdàgbàǹgbà náà nínú wa yóò ní lẹ́nu tó tó ń bá ti yọ yóò kéde ẹ̀ ń bẹ gbà ń bẹ iṣẹ́ àlìjànú lẹ́fẹ́ bàdà kápọ̀ yí ẹ̀kọ́ lẹ́fẹ́ ṣe pẹ̀lú ọlọ nígbà tí ní ẹ wá tú inú wọn wá dùn torí pé ní tí wọ́n daṣọ bò nìyẹn tá ń pè ní mà ní tí wọ́n daṣọ bò nìyẹn tí wọ́n ń pè ní kéwù ní tí wọ́n daṣọ bò nìyẹn tí wọ́n ń pè lọ́lá àwa wípé gbogbo tí wọ́n ń sọ yẹn kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú mẹ̀ rárá ẹbọ àti ìkọ̀yìn sọ́lọ ni wàkọ́dọ̀ ọ̀rọ̀ bu kàbá kan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹkún ní máa tún ó lè bọ́ gbogbo èèyàn bí ọgọ́rùn mẹ́ta gbogbo ọjọ́ friday yà máa jẹ wá ń kí ìnáwó ìnáwó yọba mọ́tò owó wọ náà kò ṣe é padà mọ́nì in tó ń rí tẹ̀yí orí ẹ̀dà kòkòrò orí oríire wá dàbẹ̀ oríire dà ìdí nìyẹn tọ́lọ́wọ́ bá fi ń kì wá nílọ èyí ọba sì ní ṣe fún ọ ní ṣe ṣe bẹ́ẹ̀ bá ti wá ní ìtẹ́lọ́rùn èyí ó ti ní ọba ti ní nínú ayé èyí ó gbádùn ayé èyí tó níhun náà ìṣàgbára rẹ̀ gbogbo ìtọ́lọ̀ ọba tó wá ṣe fún ọ lẹ́yìn ìyẹn kò sígbà tó bá ṣe bọ́ ọlọ́run tó ṣe ọlọ́run bá fi ní wa qada illa iya gbogbo ń tá kàkálẹ̀ ìdí ò dáwọn ọmọ àti tó fi yahoo yahoo nìyẹn yahoo plus ọmọ mi kà í lórí fóònù pé bá yọ ọmọ obìnrin kan kò rí bí ti dé rí o bá jẹ ọmọ obìnrin kan tí wọ́n jó láti fọ́kọ̀ owó jù lójú ẹgbẹ́ náà ní ọkọ̀ ìjẹ̀fẹ́ mi torí kó ń burú bẹ́ẹ̀ búrẹ́dì yóò bá burú kó ń jẹ ó lè fún ní nǹkan jẹ tó bá ti yóò jẹ ọmọ ẹ̀ nígbà ọba wá jọ múta lọ ìfọ́kọ̀ mú yọmọ ní owó ní owó kẹfọ́ nílé àti yọba orí ikú ní bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́wọ́ ọba ṣe fún ni ọlọ́run ó yin tọ́lọ́run bá ṣe fún ni pẹ̀lú rọ̀ nínú ìyá náà máa ní ọkàn yẹn máa ń balẹ̀ ṣùgbọ́n lọ́nà èrú yẹn mo bá dájú níwọ nìkan ẹ̀yọ kan ó máa jẹ ọ báwọn èèyàn bá ń rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ ah tọ́lọ́run bá gbọ́ pẹ̀lú niile ṣe kọ̀ wá ní ilé yọwọ́ má torí bóyá ti dá wájẹ̀ mú ẹ̀dìnà jẹ́bọ ẹbọ ò dá rárá má bá lìjẹ̀ ló dá nǹkan pọ̀ má bá wọn ẹ̀mí òkùnkùn dá nǹkan pọ̀ bẹ́sù jẹun kò ní ìdíkọ́ wá sí bí gúngùn yòòbó ìlànà ìjọba bẹ́sù jẹun gbogbo ẹni tó bá ti gbé sùn jẹun yóò ṣẹbọ kò sí bá a ṣe mọ̀ ọ́n ṣe tó bẹ́yàn bá ń rìnrìn àjò bó ti wulẹ̀ kó palẹ̀ mọ́ palẹ̀ mọ́ tó ọ̀padà gbàgbé nǹkan àdúrà téèyàn mọ̀ ọbẹ̀ lọ ni pé ní tí a bá gbàgbé kó mọ̀ jẹ́ ní tó ṣe pé yóò bùkátà ká wá múlé kò sí bá a ṣe mọ ara mú tó á gbàgbé nǹkan ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo lọ́dà bá jáde láyé yóò fẹ́ torí kò sí pàfẹ́tì wọn táwa náà mọ̀ pé ah nínú nǹkan tí mo fẹ́ ti síwájú ọ̀dọ́ mi ò nílé ìṣe nínú àwọn ibi tí mo kù sí ìta mi ìrè sí ìyẹjú tí mo fi lọ pàdé ọlọ ṣùgbọ́n mẹ́jọ ó jẹ́bọ mẹ́jọ ó jẹ́bọ kò sí bá ṣe fẹ́ mọ̀ ẹ́ ṣe tó akẹ́kù ṣùgbọ́n gbogbo bí táwa bá ṣẹ́kù sí jàmọ́ ẹ وقضى ألا نعبد إلا Ìgbàtọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ ká máa ṣẹ̀kọ́ tán ìyẹn lòfin àkọ́kọ́, ẹni tó wọ ẹgbẹ́ àjẹ́ ẹbọ ní ń ṣe, ẹni wọ gbé oṣó ẹbọ ní ń ṣe, ẹni tí ń jẹ́ pé ògbò ẹbọ ló ń ṣe torí pé ó ní ìpàdé tí wọ́n lọ ń jókòó yẹn, ó ní ṣáàmà lù gẹ́gẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ láti gba agbára o ojú wa jẹ àjẹ́ ó jáde láyé kò yẹ kó kù ó yẹ kó máa ayé lọ gbére pẹ̀lú gbogbo agbára tó nù ojú tí ó tó tó padà jáde láyé ọlọ́mọ bá ní bá ti wá ṣe ẹbọ tẹ́ ẹ páàkì níbẹ̀ yẹn ó tún wá kú bìkan. wọ́n ti wá ilé ìlú ìta àwọn ọlọ́run ọba ní àwọn òbí méjèèjì tí wọ́n bí ní sáyé àwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa ọ̀hún ni wọ́n lọ́run wa ẹ̀rí pé náà Qur'an ọlọ́run ò lá kọ̀sọ́pọ̀ wà bí wá lè dé ní ìlú ìlú ìlú ọlọ́wọ́ bá ní àwọn òbí mi méjèèjì tí wọ́n bí ní ìjú wọ́n rí wọ́n jẹ́ kó bá jẹ́ kéfèrí kó bá jẹ́ lẹ́bọ kó bá jẹ́ wèrè ọlọ́run sọ wa ń bẹ̀ ọlọ́run wá bí wọ́n lè dẹ ìní ìsánẹ̀ àwọn òbí yí méjèèjì tí wọ́n bí yí sáyé ọlọ́run wá sọ pé ẹsẹ̀ wọn ọlọ́run dáadáa ó dọ̀wọ́ yìí ahsinu ilayhima ihsana ẹ ṣe dáadáa sáwọn òbí méjèèjì tí wọ́n ti ń sáyé lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti pass níbi ìtọ́lọ́run èyí tó tún kù òun làwọn òbí tí wọ́n bí wá bó ló ṣe wá sọ wípé o ti mórí bọ́m̀bẹ̀ tó lóbi bí wọn ò sí láyé máa ń kò tún ní ìtọ́lọ́run ọba sọ ọlọ́wọ́ bá ní wá bí lù wá lè dẹ̀ ìlànà ọlọ́wọ́ bá ní àwọn òbí méjèèjì tí wọ́n ti ní sáyé dáadáa dọ̀wọ̀ yín láti máa lè sí wọn dáadáa káà ń ṣe táwọn òbí wa ó pọ̀ almarufu urfan almashrutu shartan ọlọ́run kà sọ díẹ̀ fún wa ń bẹ̀rẹ̀ gbogbo ilé èyàn ó bá ti ṣe tó bí èyàn méjèèjì tí nǹkan yẹn ọ̀takòtò ọlọ́run tí ó takòtà nẹ́bì tí ó fi jẹ́ kí inú wọn dùn sí ni ọlọ́run ti pa wá láṣẹ rẹ̀ àṣẹ ní ìdíje kọ́lọ́run ìṣẹ̀ máa kà á lé ní èjì gbogbo dáàbà ṣe bàbá tó sunkún nítorí wa tí ó padà rẹ́rìn ìyá tó sunkún nítorí wa táà padà tó pa á lẹ́rìn ọlọ́run ti pa láṣẹ ká ṣe bẹ́ẹ̀ dáadáa ó dọ̀wọ́ yín tí àwọn òbí ni méjèèjì tí wọ́n bí yín sáyé ọ̀rọ̀ ọba tí wọ́n ń bẹ̀rẹ̀ sí ní ń pọ̀ sí wẹ́wẹ́ ọlọ́ní ìgbà ní ìgbẹ́ ọlọ́ní kẹrẹ àwọn òbí méjèèjì yìí mẹ́ ẹ̀yà búlọ́gbà ní ìgbẹ̀kẹ̀ ìgbẹ̀rẹ̀ ọlọ́run ká ṣe dáadáa sáwọn òbí wa ṣe rígbà tí dáadáa sáwọn òbí wa tó wá tún àtẹ̀yẹn lágbára jù olùgbà táwọn òbí ẹ̀rọ ìjọba ṣe rígbà táwọn òbí wa ń bẹ lágbára pa pàápàá jùlọ bàbá ọmọ ilé fún bàbá ń gbà mí àwọn ah, àyọkùn mo ẹgbẹ́ ìdá mo fẹ́ ṣe ìdí kẹta sí mọ́dún ìgbàwó ìṣòro ọjọ́ mọ̀ ẹ̀kọ́ rẹ̀ yẹ sẹ́ẹ̀dì àkáàntì jẹ́ bàbá ní sábà máa ṣe wa bàbá ní ṣùgbọ́n ìyá ọgbọ̀n pé àkóso gbẹ̀yìn kó sọ̀rọ̀ mo fẹ́ dájọ́. ìgbà tí bàbá àṣìyá ń bẹ lábarapá bọ́ bá fẹ́ fún ọgá gbà mí wọ́n lè yọ ọmọ fi sílẹ̀ ṣùgbọ́n gbà kan bọ̀ wọ́n wà ẹ́pẹ́lẹ̀ ìgbà kan bọ̀ old age bẹ́ẹ̀yàn bá rántí ìgbà ogbó kéèyàn máa sunkún rẹ̀ lẹ̀ láti tágbà bá dé òní jẹ́ bó ṣe jẹ́ mọ̀yí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àlá láìta ṣàbá báyà àwọn òjòyà ọmọ ẹni fa ókúbìrọ̀ bìmọ̀ fa aláìmọ̀ṣíbò fa ókúbìrọ̀ bìmọ̀ fa aláìmọ̀ṣíbò Fa ókúbìrọ̀ bìmọ̀ fa aláìmọ̀ṣíbò المجيب فاغفر لمن فعل المجيب جماعة bàbá tó bí ọ nígbà kan bẹ̀bá jọjọ́ rìn lọ ọmọ sáré tẹ̀lé wọn lẹ́yìn ni ṣùgbọ́n lẹ́nu wọ́n mọ gbọ̀n jíjẹ jíjẹ omi àti bọ́ lójú èèyàn ṣe bí ogún ṣe máa rí náà sí ìgbà náà sì bẹ̀lọ̀ pé lọ́jà gbó ṣé bí ṣe máa sọ̀yàn darí àlàálẹ̀ ìdáṣà bá báyà àwọn ògbèrè ọmọ ni bàbá mi ọ̀rọ̀ rẹ̀ ò ní jáde rege má ohun rẹ̀ ó máa gbọ̀n tí bá ń sọ̀rọ̀ ọwọ́ máa gbọ̀n bá ń sọ̀rọ̀ ẹwà máa rò gbá ah, níbi àgbàtàgbà bá ti dé àdọ́lẹ̀ yẹn la fi ń pariwo fún wa kí la jẹ́ ká tó kò láyé àdọ́lẹ̀ ìwọ̀lá lágbára ní ìwọ nígbà ìwọ̀lá ó ọ̀kan náà àwọn pẹ́sidẹ́ntì wa mi ò fẹ́ dákọ̀ rẹ̀ Yorùbá ní ó ti dàgbà ń wá fẹ́ máa ṣe bí ẹni bó sì wà lára ń wá ṣe bá lè jọba ẹni náà ní ẹsẹ̀ rẹ̀ bájẹ́ ọ̀fọ̀ ọmọ rẹ̀ ó ti dàgbò ó rò fún pàtó ìjẹ́ ti sọ́jà léèkú sọ́jà ń bẹ ní àgbà bá ti gbé àjọlẹ̀ ọlọ́run bá wá ní gbogbo ẹ̀yin táwọn òbí yín tí wọ́n bá gbó mọ́ yín lọ́wọ́ tí wọ́n bá fẹ́ dìde wọ́n bùkátà kó fọwọ́ kún wọn bí wọ́n bá sì ń kaba ilé àwọn fẹ́ jẹ bẹ bá tún ṣe tẹ́ tán wọn ní kò wù wọ́n jẹ mọ́ bí wọ́n bá ń pè ọ́ níṣẹ́jú ìṣẹ́jú mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ ìwọ́n máa sáré bọ̀ jẹ̀nàjẹ̀nà ìbọ̀ bá dọ́dọ̀ wọn ilẹ̀ tó náà ṣe ìbẹ̀rẹ̀ ní oúnjẹ mo bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ náà àà tọ́bá dìgbà náà tó ní ṣe sí ọwọ́ ẹ̀wọ̀ ọlọ́run ẹwú tó lọ gbé ó tí ilé mọ̀ túnmẹ́ tọba bá àwọn òbí rẹ lọ́dọ̀ ẹ̀sí lọ bẹ́jẹ̀ wọn àwọn òtún ṣe fún ọdún ṣùgbọ́n lọ́wọ́ bá ní máa yábùlúgá Ah, Ọlọ́ ní gbogbo ẹ̀yìn tí ẹ bá báwọn òbí yí ló gbó, ahádòhùn máa àókè láàrùn máa, ọlọ́wọ́ bá ní bọ́yá ọ̀kan nínú wọn ló kù. Àbáwọn méjèèjì lọ bá wọn láyé, wọ́n gbó mọ́ lọ́wọ́. Ọlọ́wọ́ bá ní má ṣe tí ọ wọn, torí pé ṣe kó o ṣe tí ọ ni wọ́n máa Àwọn àfọ́lúmọ́ Jẹ́fìr, wọ́n ní wọn aláwọn fẹ́ yàgbẹ́ kò tó dọ́dọ̀ wọn ìgbẹ́ ti jáde. Wọn aláwọn fẹ́ tọ̀ kò tó dọ́dọ̀ wọn wọ́n ti tọ̀ sára. Tó bá wá ń bá wọ́n nù gbẹ́rin àdítọ̀ yẹn mọ́ sọ pé yàmà. Má fi áńkì bomú tó bá wọnú ibi tí wọ́n wà. Torípa àwọn náà fi áńkì bomú nígbà díẹ̀ bàbá wọ̀sọ tó dáa tán ó yàgbẹ́ sí wọn la inú wọn tún dùn bí wọ́n bá múra tán wọ́n ti sàlùwàlá wọ́n fẹ́ kírun ó di yà ọ́tọ̀ sí ńlá wọn ò ní tán wọn tún bí ọmọ ara wọn ti sọ́lọ̀ ní ìtàwọn omi àlàájákò là ọkà jẹ báyìí ọ̀rọ̀ rẹ̀ kìí sún wọn wọn á gbé ọmáyà wọn á gbé lẹ́sẹ̀ ẹnu wípé ìyá rẹ̀ láwọn fẹ́ wá lù ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ ló fi sọ pé ẹjẹ́ díẹ̀ lọ wá ìsinmi náà bóyá kẹ àti kẹ ṣùgbọ́n yẹ ọjọ́ tí wọ́n lò lórí itan ẹ̀yìn ìyá rẹ̀ yẹn náà ní bẹ́ẹ̀gì rẹ̀ ọlọ́ọ̀dá fún gbogbo àwátá lóbi láyé ọlọ́mọdé àpọ̀tẹ̀ látara wọn àfàní ní wàlíwàlí lánàárìwò máa àbàdá kọ́dìrọ̀ báyà kásọ̀ bí mú báyà kásọ̀ ìfàlá Àwọn òbí tí wọ́n fi wa ó jọwọ́ wa ẹni tó yóò jẹ́ kò bá àmá jẹ́ mùsùlùmí. Ọlọ́run ọba àbá ní wà lè dẹ ní fàlá kànáàrí ó máa bà má jágbé mọ́ wọn bó ti ń tí wọ́n rí wọ́n wú. Ìgbà mi ń bẹ ó rí miss call bí ọgbọ̀n lórí fóònù. Ah, ah. kí ló dé? ọba sáré lọ kú padà àwọn ìwájú tí ò sí mo ní kí n sọ fún ọ náà ní ìní àwọn ẹyẹ wọ́n mọ̀ yé sórí rúùfù lè ó gbúdọ̀ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ kìí sọ̀rọ̀ ọjà wọ́n Má náwọ́ sí wọn lójú báyìí. Ọmọdé fi ń sọ níwájú bàbá tó fi gbé dájì, ẹ̀ká mọ̀ tó fi lè sọ ọmọdé kí wà ní ọ́. Tágbà ní ọ́ níwájú ẹni tó bí ọ ni. Aláàtàrà ẹjá fẹ̀sì fáwọn ọmọ wa ayé ti Among Muslims, don't be pleased. That is please, don't be stubborn, don't be stupid. Yòní tó ń bú mi ní òbú yíga. Bàbá tó bí ní lọ́gbọ̀n èsì ọmọdé, bàbá ẹwú ọlọ́gbọ̀n. Àbọ̀mọdé bàbá ń bá sọ̀rọ̀ pé wọ́n lòun gbogbo, onídájú òun ògbogbo, bò bá ti ẹ̀gbogbo, òun ògbogbo lọ́wọ́ bàbá ẹnìbọ̀dì. Bẹ́ẹ̀ mọ̀ pé bàbá òun àti bàbá bàbá ló sọ̀rọ̀ sí. Owó ara òun lòun fi ń fagbó, òun rẹ̀ gbó lọ́wọ́ bàbá anybody bàbá bòbí ló bá wíyẹn wọ́n ni wọ́n á lè bẹ̀rẹ̀ nípa aláà

ọ̀dọ̀tọ́ọ́lá máa ta ẹ̀rá sí àwọn ìyá wá káre ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ní orí sùn kódà gbà mí bàbá ó sùn jẹ ọ̀dọ̀tọ́ọ́lá máa ta ẹ̀rá sí àwọn ìyá tí wọ́n bí wa wọn orí sùn tọ́mọ bá ń sunkún wọn ọmọ òlé sọ̀rọ̀ pé tó ń wọn á fún nígbà wọn á fún láwo ọmọ òní dákẹ́ ìyá mi ò bà bú ẹkùn tí wọ́n bá ní kí ló ń sunkún fún ní ẹ̀bá ń wọ́ ọmọ yìí mọ́ tó ṣe é ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn àyáwọ́ oṣù tẹ̀sí máa ọ̀pọ̀lọpọ̀ làwọn ìyá wá jáde inú ilé wọ́n ti dé kàkà tó bàbá wọn owó gẹ́ẹ̀tì Àmọ́pọ̀lẹ̀ Gbogbo táwọn òbí wa ní ṣe náà lọ́lọ́run rí o, ọlọ́run wá tí wó fi sọ fún wọn. Bàbá tó bí ọ, ó béèrè owó lọ́wọ́ ẹ, onídádì ẹjẹ́ sọ fún wáìfù náà pé ó wà ní. ní ìlú ìlówó ṣe ibi tó gẹ́gẹ́ ìwòrè náà ní ẹwù ẹgbẹ́ ìtọgbẹ́ ìlú náà irú dáǹtọ́ ẹbí táwàdà ókùnà ipò tọ́lọ ń fa àwọn tó bí wá sí ó wúwo ó lágbára ó bù áyà èyàn lè jẹ́ ní ọlọ́run kéèyàn ó fara sí lọ́n ó dẹ̀ kọsẹ̀ látọ̀lá yóò jìyà rẹ̀ mú bó ṣe jẹ́ ní ọlọ́run tó yẹn èyí bí tó ti fara pa lọ́dọ̀ òbí tó bí ló sì jà bùrẹ́ǹkì ló gbọ́ alámọ̀tá rẹ̀ ẹni ọlọ́run ìwà máa lọ dá dúró síbi òkè kan yí máa sin lọ gbogbo ayé ló mọ̀ sẹ́yìn ọlọ nínú ìyá rẹ̀ wà pé jọ́mọ̀ mi kò dáyẹ lọ ń sun lọ ìyá rẹ̀ wá bí sọ̀rọ̀ ìyá rẹ̀ yà á ah, sójú òní tí ò báyìí tó dá mi lọ nítumọ̀ tó súnmọ́ kò bá pẹ́ arábìnrin aṣẹ́wó kan bẹ nínú bàbá dáradára kan bá fún lóyún nígbà wọn mú délé ọba ọba láàfún lókò lóyún àfáàfáwọn kì í báyàn ṣe tẹ́lẹ̀ ó lóun náà ni o gbogbo èèyàn bá wá pé láàfáà lè ó ti jẹ́wọ́ àwọn èèyàn ìfowórẹ́lòmí lẹ̀ ìfowórẹ́lòmí lẹ̀ ojú ti àfáà àmì ìjẹni ọlọ́run nìkan ló kù tọ́lọ́run fi là ọwá ní ọ̀dà tó bẹ̀rẹ̀ bá bí oyún inú rẹ̀ ẹ̀já padà sí wa nígbà wá bí oyún inú rẹ̀ yẹn kalẹ̀ nígbà tó bí oyún inú rẹ̀ kalẹ̀ náà ọwá ní ilẹ̀ ọlọ́run jọmọ yìí ò sọ̀rọ̀ nínú àwọn ọmọ kéékèèké tó sọ̀rọ̀ lórí ìfẹ́ ńlọmọ wa nínú náà ọmọ yẹn bá sọ̀rọ̀ pé àbá àkọ́ ló bí mi ò bàbá adaran báyìí ló fòyà nílé ọmọ ẹ̀ ti kò sọ̀rọ̀ mí kíyàn tó wáyé àwọn òbí dọ̀wọ́ wa wà ní ìsáànà Thank you. ما يبلغن عندك الكن كرامهم ما يبلغاني أبي Ọlọ́run ní káwọn méjèèjì bí wọ́n bá tògbó sí ọ lọ́wọ́ àádúhùmá àwòrìláhùmá àbí kí kẹ́ ẹ́ta àwọn méjì àbọ́kànnù wọn ọ̀kadà tó àbáwọn méjèèjì ni wọ́n dàgbà jẹ́ ọ lọ́wọ́ má ṣe kú ọlọ́wọ́n bá lọ gbólóhùn hù èyí ni ló kéré jù nínú ọ̀rọ̀ yẹpẹrẹ Ibi Ọlọ́ni máa sọ bẹ́ẹ̀ sáwọn tó bí ọ sáyé. Tó bá ń bá wọn sọ̀rọ̀, má parí wọn lé wọn lérí, má jàgbé mọ́ wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ tí ò bọ́ ọlá mú. Tí wọ́n bá wá dé tó kù bí ẹ̀ káàkó, bọ̀bá bẹ́ẹ̀ tuntun wọn ṣe ọ̀rọ̀ àmọ́lé ni ó ti fáwọn tó bí ọ ṣe. Wọ́n ń pèrún bàbá tó bí ọ ń tayò níwájú ìta wájú mọ́dájú ìpa ìwọ̀fẹ́ bàbá rẹ̀ ní ìwọ wá fẹ́ lọ fírun ọwá dúró àwọn ọmọ kí ó lọ́tẹ̀lẹ̀ ọlẹ́yìn ìwé àwọn bá mi ní náà bàbá tẹ́ẹ̀pẹ́ ìgbọ́kún wọn pè mí sẹ́wọ̀n pé tọ́sọ ni pé ṣe tí yín di àti bí Yorùbá ní tẹ́ẹ̀pẹ́ ìgbọ́ pé wọ́n bẹ̀rù ní bàbá ìtumọ̀ ẹni pé bàbá sí etí yìí di ni yóò láwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ọtí sọ nǹkan dáadáa lọ́fẹ́ sọ ṣùgbọ́n gbé kalẹ̀ ọlọ́nkọ wa lẹ́kọ̀ọ́ bá ti mọ báwọn òbí wa sọ̀rọ̀ àfa òjìlọ ilé iṣẹ́ ń sọ̀rọ̀ yàkàyàkà táwọn òbí sọ́jọ́ èyí tó bá ṣe ní wípé bá mi abẹ́ ní kí bá ń rọ mi jáde bàbá mi máa sọ̀rọ̀ àfa òde wa títọ́ fẹ́ sọ nǹkan sọ́nà ọlọ́wọ́n bá ní wápò láwù máa kàwò láàrùn kẹrí máa jàmá èmá ń fẹ́ níbi àwọn òbí wa wọ́n wa léèrè pọ̀mọ́ tó bá máa lè yẹ́ bó ní ó ṣe ṣe àfáà ní ó ṣe ṣe tó àmọ́ ẹ̀ṣẹ̀ wà ní ọjọ́ ṣùgbọ́n wọ́ yóò ṣì wọ́ yára dáradá adójú ti rárá wà kú láwùmọ́ láwọ̀lá ọlọ́wọ́ bá ní mo payé láti ọ̀rọ̀ àpọ́nlé èyíkéyìí nínú kọ̀ǹdíṣà táwọn tó bí yí bá wà ọ̀rọ̀ àpọ́nlé ní kẹ́ fi mọ́ bá wọn sọ̀rọ̀ Ìjàmá gbogbo ẹ̀ wá bí ma tó èèyàn bọ́ wá sí èyí tó ọmọ èèyàn pátá. Bóòlù èèyàn ti bẹ́ẹ̀ ti ní kò sí lè nínú wẹ́fà mẹ́ntálítì, ìbáwà náà kàwé. Kò sí Ẹ̀rọ ọmọ ti máa ń sọ̀rọ̀ báyìí. bàbá tó fi ní pè mọ sí grandpa dáàbì ẹjẹ kó ló pé o bàbá náà ló yẹ ẹ wèrè méjì ọlọ́run ọba ní ọ̀rọ̀ àpọ́nlé náà ní kẹ́ẹ̀sì máa bá wọn tó bí ní sọ̀rọ̀ ọlọ́run tún wá tún tẹ̀síwájú ìgbà mí a bẹ èèyàn àti tóbi nínú ayé táwọn òdú èèyàn ti ń bẹ láyé wọn wá nílé pèèyàn ló kọ mọ́ àwọn nẹ́bìyàn fa wọn wá nílé pèèyàn ló kọ mọ́ ẹbà ń pè wọ́n ìwọ ni wọ́n bá lò wọn nílé pèèyàn ló kọ mọ́ torí pọ́lọ̀hún ti ní kó tóbi nínú ayé ọlọ́run ní mọ́rìíra rẹ kó tóbi níwájú wọn o lè tóbi níta káwọn tó tó bí ọ ká máa yọ tóbi tó bá ti dọ́dọ̀ àwọn òbí rẹ bó o ṣe rí ìta yẹn làwọn òbí rẹ ní fi máa wọ́ wọ́n máa jẹ ọ tó fi tètè rẹ́ra rẹ̀ lẹ̀ jẹ́ ká mọ̀ tó lè jẹ́ nǹkan síwájú má sọ̀rọ̀ kò jẹ́ nǹkan má múra kò jẹ́ nǹkan má rìnrìn kò jẹ́ nǹkan má kò jẹ́ nǹkan tó bá ń bẹ wọ́n àwọn ọ ọlọ́ni wá sí láwọn ẹ̀dá náà ọdúnlì lọ́lọ́wọ́ bá sọ àbá àdúró ọlọ́wọ́ bá ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ fi àbùkù kan ẹyẹ ẹ̀yẹ rí iye rẹ̀ ẹ̀rì pa àwọn méjèèjì ọmọ bí ṣe nì wọ́n máa lo nílé lórí ṣùgbọ́n ẹyẹ kó ní pẹ́ ń bọ̀ báyìí kò ní sá yọmọ lórí torí pọ́kàn rẹ̀ balẹ̀ tó ń bá ti fọwọ́ lu abá fún mi mú tán dọ́kàn dọ́kàn lẹ́yìn ṣùgbọ́n tó bá fẹ́ fò tí yẹ ti rí àwọ́pá ọlọ́run wá ní gbogbo oyé apá rẹ kìnnáyà tán ọlọ́run pè níyẹ ajẹ́ pé gbogbo ń dáa fi nítumọ̀ láyé tó wà lára wa táyé fi ń gbé wa tóbi tàbá ti dọ́dọ̀ àwọn òbí wa apàmọ́ bẹ́yẹ bí máa ń pàṣẹ ẹ̀mà owó tọ́lọ̀ ń pa bẹ̀rẹ̀ ọlọ́run wà fíláhùn máa jà náà àwùjọ nílì nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ní tó bá ń bẹ pẹ̀lú àwọn òbí rẹ̀ ìyẹ́ apá rẹ̀ yẹn rẹ̀ ńlẹ̀ ìyẹ́ yẹn ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ohun tó fi níyì gbogbo ohun tó fi nítumọ̀ nínú ayé mímọ̀ ni lówó ni nípò ni lọ́lá ni àti rọ́mọ tí bàbá rẹ̀ ń bá sọ̀rọ̀ tó ń bàbá ọba mọ̀ ní mi bàbá nígbà òní ni mo bí ọ ẹni bẹ́ẹ̀ ni ilẹ̀ ń fi ní ṣùgbọ́n mo jọba lé lórí bàbá ní ọ̀dà kábíyèsí o kábíyèsí o ẹwọ gẹ wà pínláwó máa dáná ọdún ìlìmìnà ọmọ kan mú ànábì lọ mú bàbá rẹ lọ́dọ̀ ànábì olùrẹ ànábì sọlá ọ̀rọ̀ sọ ó ní bàbá mi ó lè ní ànábì ní kó ló ṣe ó ló jí owó ànábì ó jí owó rẹ lórí rẹ ànábì ní wọmọ ìmọ̀wé wa ànábì bá falẹ̀ bàbá rẹ lọ́wọ́ ànábì àtiwọ́ àti gbogbo tó ní ẹ̀tọ́ ní náà kò jí ó mú nǹkan rẹ̀ ní jíjí báwo ẹwọ epo táwọn tó bí wá wà bàbá tó bí ọ ọta ọkọ rẹ̀ ọlọ́lẹ́ ọdún wọ́n wá dá káàtù ọ̀lábùrẹ́ ọ̀sáré wá gbọ́ padà ọmọ òṣèlú àbájẹ́ mọ́ àmà sí tọkọ́ ẹnìkan lóòun fẹ́rẹ̀ ẹ̀mọ́ bàtà ó ní tọ́pọ̀dà ẹ̀yìn àlẹ́yìn واغفر لهما جناح الذل من الرحمة jama gbọ́ta ń gbọ́ nínú kùránì ta wá ní nínú wa lórí ṣe ta ní nínú wa mọ́ ń bí ọmọ kan léèrè onídájú wà láwọn tí pọ̀ nílùkà kọ́nsẹ́ntì owó wọ́n ah, ní bá lọ́ka ọjọ́ rẹ̀ yìí pẹ́sì wọ́n ní bàbá ìnáyìí mo ní ṣírò owó láti primary school tó gbà lọ́wọ́ rẹ̀ tó fi jáde ilé sí tó tí tó iye tó ń bèèrè lọ́wọ́ rẹ̀ àpọ́nùwà lẹ́kọ̀ọ́ àlé sàn ara ní tí wọ́n ti àlé sàn bàbá mi bẹ bọ́bá lówó lọ́wọ́ kò ní ìlera sọ gbogbo ìyẹn bá ti ń dọ́wẹ́ ẹ̀dájì wọ́n ní àsanwó kan báyìí ẹ̀yàgbà ẹ̀rin nípa wọ́n ní ká sanwó sùn òtùgbà àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn ọmọ rẹ̀ gbogbo ń bẹ lọ́wọ́ rẹ̀ kò rà sọ gbogbo òun wá ṣe bẹ́ẹ̀ bàbá yẹn ló wá pè wọ́n wá ní ah, dáàdì tí arúgbó tó ń bẹ lọ́wọ́ mi owó aṣọ ẹgbẹ́ ni alóde kan nínú kẹ ọlọ́mọ sì jọ wá lẹ́gbẹ́ ẹgbẹ́ ìgbìmọ̀ mọ́ra tó bá di mẹ́sì tó wó bá jọ tó bá jọ àrùn ah, rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ òun ọ̀sọ́ pé tó wó bá yọ ọ sọ fẹ́ gbẹ́ pé ẹ yọ mí lẹ́gbẹ́ ẹ jẹ́ ìjọba mi lò kọ̀dọ̀rọ̀ ọ̀fà yà kásọ̀ gẹ́rọ̀ ń gẹ́ mú pàtì mi a ń sí wọn o ọlọ́run ọba ni wà fí láhùn máa jàna àòrò lè mínà rọ́hùnmá ọlọ́run ọba ní kọ wá rẹ̀ iye apá rẹ̀ yẹn lẹ̀ tó bá déwájú wọn nínà rọ́hùnmá pẹ̀lú àníyàn pé àníṣẹ́ mo fẹ́ kẹ́yìn mo fẹ́ kẹyìn ju bẹ́ẹ̀ ṣe kẹ́mi lọ nígbà kékeré ọlọ́wọ́ bá wọ́n kún rọ́bìnrin àmúhùmá tí wọ́n bá ti wá jáde láyé gbogbo ọba tí wọ́n bẹ láyé bó ṣe rògbò bẹ́ẹ̀ ṣe òbí ṣe tó bẹ́ẹ̀ sí wọn nígbà wá ti jáde láyé máa bẹ lọ́hùn pẹ̀lú omijé Ìlọ́rọ̀ ọba àwọn òbí mi méjèèjì wọ́n ti wà lọ́dọ̀ rẹ bá mi kẹwàá. Ọ̀pẹ̀rẹ̀ àmú máa kàmà ọgbà yá ní ọ̀gbẹ̀rẹ̀. Ọlọ́run dákun bá mi kẹwàá jù ní wọ́n ti kẹ́ nígbà kékeré lọ. Mà tọrọ àdúrà bẹ́ẹ̀ fún wọn. Àbí wọ́n bá ń bẹ láyé gan bọ́ bá wò wọ́n sùsùsù. Tágbà bá ti dé ọlọ́run sòbí mi lọ wàkúrú rọ́bì ra múhú mọ́ ẹ̀tọ́ nígbà mi náà lè dárìn wọ́n ń gbé mi mọ́ra ni ìgbàjílẹ̀ ilẹ̀ dá sọ̀rọ̀ mo bá sọ ìyá mi nìkan ló gbọ́yé àwọn èèyàn yóò wò ní sí lórí ọ̀fẹ́ mọ̀mí ni ó sì bẹ̀rù mi lóòótọ́ ó ti mà ọ̀fẹ́ ọmọ ìfẹ́ ni ẹlòmíràn ló ìyá alámọ̀rí bóòlù ojú ọmọ òun ni ìgbà táwọn ìyá yẹn náà dépò pé ìwọ nìkan ló gbèdè wọn فقل رب ارحمهما كما ربياني صغيرا Ọlọ́run ọba ọba tó máa ń wọkan wá ní ẹwọ́ Kùrán, ọlọ́run ti mọ̀ pé fi ta fọ́rọ̀ dé ọkùn ti gbọgbẹ́ lónìí àwọn tó bí i ti lọ. Ìgbà kékeré ni mo wà tí wọ́n ti lọ ìní nǹkan I tó mo lè ṣe dáadáa fún wọn ẹlòmí àwọn òbí rẹ̀ méjèèjì ń bẹ láyé bó ṣe gbọ́rọ̀ ìwé ìsìn ẹni rẹ̀ ọ̀pàdé lọ́lọ́wọ́ ah, ìwà ní àmọ̀ṣe ah, ká ní mo ní ni mo fẹ́ ṣe ẹwà àwọn ọlọ́run ọlọ́run ọba ní rabbukum a'lamu bima fi nufusikum ọlọ́run ọba ní ọlọ́run ọba tó dá yín bó ti rọ́kàn kó wa yín bẹ̀rẹ̀ lójókòó yìí ẹwà alukur'an rọ̀bùkún aláàmù bí máa fi núfò ṣe kún ọlọ́run ọba olóhun ti rí ọkàn kó wá ẹni tó ní tí ó ṣe ẹni tó fẹ́ ṣe ṣùgbọ́n kò ní ọlọ́run bá ní mo ti rí ọkàn kó wá yín ربكم أعلم بما في نفوسكم ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين إن تكونوا صالحين فإنه كان للأوابين للمؤمنين غفورا وإنه كان Ọlọ́ọ̀bá lọ́bùkún ara ń bí bá fi inú fún òṣèkún ọlọ́ni mo Ẹni tó bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n bí tó kira rẹ̀ ha nínú ẹgbẹ́ tó wà, májẹ̀mú ní pé kòkòrò sàánù bẹ̀. Ẹlòmíì nínú ẹ̀mí ẹ̀ ọfẹ́ tọ́jú ìyá, ṣùgbọ́n wọn àfá wọn rí na sí pé sàárà ṣe kòkòrò ojú sí ẹ. máa nọ́mbà rẹ̀ yóò blọ́ọ̀kì nọ́mbà yẹ́ tọ́bọ̀ wa blọ́ọ̀kù nọ́mbà àyá yẹn yóò àmọ́ sunkún yóò ní mo sì fẹ́ yọjú sí ìyá mi ló tún pé àfáà fà tí mo lè lọ pínrín ògùn Ìjọ ọba gbọ́ pé yáyẹ jáde láyé yóò ní ah, àfáà wọ́n yá mi jáde lẹ́nu ẹ̀wò ìjọ báyìí. Gbogbo àwọn àfáà báyẹn jìnnà sí wọn, wọ́n fẹ́ bá ti yí jẹ́ ni. Ọlọ́run bá ní mo rí ọkàn kó wá ẹni tó fẹ́ ṣe tí ò ní. Ṣùgbọ́n ẹlọ́mọ nǹkan kan dájú tí ṣe dáadáa báwọn òbí wa tí sówó nìkan làbí ṣe. Ẹlòmí bá àwọn ẹṣẹ́ bẹ̀rẹ̀ kò pè yẹ. Kó tẹ̀ pé lórí bó ni ó ti mọ̀ pé mọ́ ẹjọ́ mo fíṣì ẹjọ́ ẹjọ́. Mo ní ìpè ọ̀dà ọ̀ká yìí wọ́n kọ̀ sí látara. Rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin. Tó bá ṣe pé lódodo Gbogbo ẹ̀yin tẹ lóbi méjèèjì nínú ilé padà sílé ẹ lọ tún àárín yín àtàwọn òbí yín ṣe tó bá ti pẹ́ lẹ jẹ́ ara àwọn tó bí yín láti mà òbí ó sì ṣàdúrà fọ́mọ nínú tó dájú jù òbí tó bí wa ní ọmọ sọ pé ọlọ́run dákun mẹ́jọmọ̀ ẹ̀ ò ṣáájú ìgbè ṣáájú tó pẹ́ nìkan títà kọ́ sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ẹjọ́ tó máa fi sàwàdà pé ta ní ọ̀kọ́ lónìí náà ìyá ti wọ̀ ní ọ̀kọ́ lónìí tó ló fi jẹ́ ìyàwó àtọkọ ló sọ mọ̀ wípé ìyàwó ọ̀dọ́ sẹ́nu bí bàtà nípa kó máa lọ ah, báwo ló fi jẹ́ tí wọ́n lọ lọ́nìí àbí kọ́kọ́ máa sọ gbọ́dọ̀ lórí tí wọ́n bá kọ́kọ́ lọ èmi ìwò gbọ́ bùkátà lórí àmọ́ wọn tó bí wa wó tún fowó àdúrà ọlọ́run dákò mọ́tò lójú èrún ní gbẹ̀yìn àká dáwọn ọmọ yóò gbẹ̀yìn rí ẹwà àwọn òbí sábí wá wọ́n tún máa bẹ lọ́run káwọn kú ṣáájú àwa ta lójú lè ṣe bẹ́ẹ̀ fún wọn ṣé ìyàwó ẹ̀ lè fún àwọn àyá tí wọ́n bí wa níjọ́ tí àwọn afẹ́fẹ́ bí wa nǹkan méjì ni wọ́n fi hàn láàrin ikú àti iye wọn ní ó kù kan yóò yẹ ibi tó bá ní ó já sí ẹjẹ ìbímọ yìí tábálẹ̀ èèyàn fẹ̀ ní ẹlẹ́ káwà lè gbáyé àwọn ìyá wa ni ẹjá lọ wo Mariam tó bí alẹ́bìnrin sá ìgbà tí ń rọ bí tí ń rọ bí débi wípé ìnira lójú ẹ̀ ó ní ìrìn ọlọ́run ọba mítù kọbílá hádá wà fún tùnátìyà máa ń sí ẹ̀yọ̀ يا ليتني مت قبل هذا وكنت نسيا نعم Ibi tó ti bẹ̀rẹ̀ gan àti títà olùmọ̀dá al-mahal, ọlọ́run ọba ní ọmọ wa mú Maryam ní wọ́n ń Ọlọ́run wá ní kùlí wáṣúrọ̀ bí wákọ́rẹ̀ Ibi tí mo fẹ́ fà yọ́n bẹ̀ ni pé ànábì ọlọ́run ni Máríàmà fẹ́ di òmìnira. Débì kọ́ wọ́n ní àà ó ṣe ò. Ìjọ ọlọ́run kó ti pa mí kó tó dìbò. Nítorí pé ìnira yìí ká ní mo ti kú ní mi ò màá. Ìjọ ọlọ́run ọba èé ṣe tó ti pa mí ṣáájú ọjọ́ òní ìnira ń bẹ níbi bíbí máa. Bí na ni ìgbàgbé káṣìmà tó mọ́rí àmọ́ ti pẹ́ ọ̀rọ̀ fún mo bẹ́ mẹ́rin ní Fàníra. Ànábì lọ́fẹ́ Bó wá ní ìyá ìyá ní ìyàwó rẹ̀ ń sọ pé ó ń kẹ́ ó ń ṣe kẹ́ ó ti kẹ́ra jù kọ́ o bó ṣe rí náà ẹ wá wo àwọn àbí wa obìnrin náà máa sọ pé lílóyún ìkọni wàhálà ìjọ sọ̀kalẹ̀ náà nígbà lẹ́rù ìjọ sọ̀kalẹ̀ nígbà lẹ́rù obìnrin kan ń sọ fún mi nígbà tó ń lóyún tó ń fẹ́ bímọ ó nígbà tó ń gbin tó ń gbin tó ń gbin tó dásìkò kan òun ò bá lè gbin mọ́ ó kàn ṣe pùsù òun ọmọ nǹkan kan mọ́ ó láti gba àwọn ìbá àwọn ọba wọn sá ń pè wọn lòlò ó ti dàkú ìgbà tó wọn lajú sí ọmọ jáde nígbà náà in tó ṣẹlẹ̀ láàrin ìgbà tó ń dìjú yẹn tó mọ́ fi jáde wọn ò mọ́ máa tó bá ti kó ti yá ọlọ náà ni ọmọ ìjáde wàkùntù láti ya máa ń sí àwọn ìyá tó bí wa nìyẹn ìyá mi wá bímọ méjì lábẹ́

bọ́ ọ jẹ́ ni ọlọ́run ọgbà lábẹ́ ni ọlọ́run ṣùgbọ́n pèlẹ́ náà ọ̀fà àpò ọlọ́run bá gbọ́ pé rọ́bù kún wá láǹbì máa fi inú fún òjè kan ọlọ́run bá yín ó kúkú máa bọ́kàn kó wá yín kéré bọ́ bá ti pẹ́ ní rẹ̀ lẹ́jẹ́ nítòótọ́ ọlọ́run máa Ọlọ́run ọba èyí gbogbo ẹnikẹ́ni tí bá máa darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé tọ́ lọ́n náà fẹ́ ṣe kún mi lọ́wọ́. Gbogbo ẹni tí bá máa darí ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run èmi náà forí jì wọ́n. Jẹ̀mọ́ àkóṣe tó ìgbogbo wá ti mọ àbáwọn tí wọ́n ń bẹ láyé àbáwọn tí wọ́n ti lọ kó wá náà ó ti mọ tó ń ti fara pàpà ìṣe ah, tó ìṣe bó ṣe yẹ kí n ṣe títàkà ní àwọn tí wọ́n bí mi ọlọ́run bá wá nípa iná òkà náà lílé àwọ̀ àbí ìnàwà fúrọ̀ ọlọ́run bá ní gbogbo àwọn tí bá mọ́ tú bá

wọ́n ní tààlẹ̀ nínú ànábì ní rọ́jùlé ádìrọ̀kàwàlè ẹni tó bá wọn jẹ́ láyé ọ̀kanú wọn àdíjìmá àókèlá ọmọ ẹ̀ndàmì kíbà ọba wọn ní ògbó wọ́n ti gbó wọ́n ti dàgbà ọlọ́ni kọ ọba wọn wọ́n dàgbà sí ọlọ́wọ́ ẹni yẹn látara àwọn òbí méjèèjì wà lámúyájú kúlì lìjánà òsìríkà lìjánà ṣe àmọ́bìnrin ṣẹ̀ta àti àwọn òbí wa méjèèjì yẹn lẹ̀kùn àlìjẹ́nà lọ́lọ́ ń ṣe kalẹ̀ fún yàn bẹ́ẹ̀ bá lóbi méjì láyé tó sì bá wọn láyé tí wọ́n sì dogbo sí ọ lọ́wọ́ ọ̀kan náà wọn sálà ọ̀kan náà àwọn òbí rẹ̀ jáde láyé afá yìí wá ń sọ ẹkún ẹkún yìí pọ̀ tó bẹ́ẹ̀ jẹ́ débi wípé àwọn ẹgbẹ́ ìwúlọ́ adé ibẹ̀ yìí náà afá rẹ̀ máa ń ta wá àtúntún akún yìí kágbà fọlọ́ ah, ó ní kì í ṣe kú bàbá àwọn ló ń ó ní kí ń pa ń lẹ́kún ni wípé lẹ̀kùn méjì tó ń ní tó já sáàlì jẹ́ náà wọ́n ti ti kánú ẹ̀ ẹ̀kọ́ ló ó ní fi ń pa àwọn lẹ́kùn lè tó nínú lẹ̀kùn méjì tó já sáàlì jẹ́ náà tó wọ́n ti máa ti bẹ̀wà ìjẹ́ lójoojúmọ́ báyìí wọ́n ti ti kan ọ̀kan ló pé tó ń pa lẹ́kùn lè ìyá tó máa gbọ́ gbogbo owó ọgọ́lọ́ ń ni àbáwọn méjèèjì iṣẹ́ àlìjẹ́nà látara wọn iṣẹ́ àlìjẹ́nà ó ń bẹ lára wọn kéèyàn ó gbìyànjú àti ṣe abdullahi ọba subhanahu wa ta'ala ọlọ́njẹ́ adúgbò alìjẹ́nà sí látara àwọn tó wà nínú tí èèyàn sí nípò tó ga níwájú ọlọ́run ọ̀kan ní kí ìṣẹ̀lẹ̀ àtúgbò nínú tájú èèyàn sí máa gbà tọ́rọ̀ bá dójú ẹ̀tàn síwájú òṣè lọ tẹ́yìn òṣè padà sí èèyàn bẹ̀rẹ̀ lọ́pọ̀ ọlọ́run wọlá pé mo dá sáwọn tó jùlọ ọlọ́run àdúrà yóò mímọ ìtàwọ́fà bíi ìlọ́lá bí wáyé dé ṣáàlà tó bá tọ̀la á sọ ìtàn arákùnrin kan wẹ́yì bùnà hamir alkọ́rọ̀dé kì í ṣe sàábé anábì sì sọ àsọtẹ́lẹ̀ nípa ẹni ẹ̀yìn sàábé tẹ́ ẹ bá bá pàdé ẹni ó sàdó àfúyẹ kì í ṣe sàábé o àbọ̀ àwọn ọmọrùn wa òwe ha táwa lẹ́nu náà yìí tó bá dọ̀là á sọ ìtàn yẹn débi pé gbà tí umaru padà pàdé ẹ̀ umaru ní bẹ́ẹ̀ lọ́n fún mi kọ́lọ̀ forí jì mí ó sì tọrọ fún ọmọ kì í ṣe tàbí o àwọn àbọ̀ àwa ṣèwádìí pé kí ni sípò ni kí ni ń ṣe wọ́n ló ní ìyá arúgbó tó máa ń ṣe dáadáa sí láì ní tó fi nípò nìyẹn anábì ti jáde láyé o anábì ò rí dẹ́ o ṣùgbọ́n anábì tàbí tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó tó kéèyàn àti ẹ̀kùn síbi kan níwájú ọlọ́run ọlọ́run àfojú fò ó dákúdá gbogbo yẹn ń bẹ ńlẹ̀ òòṣe òòka kúsanrí lọ́n wákàtí bẹ̀rẹ̀ mọ́dàrí kan lọ́n wákàtí àwọn tó bí ọ rí iṣẹ́ àlìjọ́nà látara wọn sọ́ra rẹ̀ bí wòlíì ọlọ́run látara àwọn tó bí ọ bí ipa àwọn òbí yẹn gan dédé bíi pé kí wọ́n máa rò pé ṣé yóò tún wá pọ̀ báyìí ó ní kò sí tó kò sí tó dẹ́sẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀ náà ẹ jẹ́ ká mójútó tẹ́ bá ń wá gbígbà àdúrà ẹ ṣe dáadáa sáwọn òbí tí wọ́n fi yí láfà fi tẹnu mọ́ fún wa pé wà lówà lè dẹ èdè fàlá dáná ààrẹ òmà àbàdá kọ́dẹ̀ ọ̀láyà tàṣọ gbé ọ̀hún Ọlọ́run ọ̀yà káàkiri lọ́rùn. قد طالما سيرت قد طالما سيرت بالليل أعينه أرضا عليك وعين خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين ẹlòmí ń bẹ ẹjọ́ tó bèèrè ìjáre láyé ẹkú tó pọ̀ yẹn kìí ṣe pé ìyá yẹ kú ṣùgbọ́n tí ń rò ń palẹ́ púpọ̀ pé tó ti wá parí nìyẹn òun oríṣẹ́ àlìjẹ́nà ṣe máa kò sí bí yẹn ní ṣe dàgbà tó bó ṣe darúgbó tó bó bá wọnú agboolé tí ààrẹ bá ti lọ oníró jẹjẹ sùn àárọ̀ ọjọ́ kẹta yẹn wọn ṣe agbọ́gbọ́ ẹdẹ lánàá ẹ̀lẹ́ kò sẹ́ tí ó bèèrè pé kí ló jẹ lẹ́yẹ wàlúwà lè bẹ̀rẹ̀ ní fàlà pàápàá jùlọ àwọn ẹ̀yà tí wọ́n fi wá ìyàwó máa darúgbó lọ sáyẹnyẹn báyìí ó sì tún gbà kí wọ́n jẹun kó wọn jẹun kò séyí lẹ́nu ẹ̀ mọ́ ó sì gbà kí wọ́n máa jẹun kó wọn jẹun kọ̀ wá nílé pẹ̀ ọ́ ló kọ mọ́ àfà wa olóbi ọba yọ àmà forúkọ ọmọ pẹ̀ ọ́ yọ àmà sọ pé ẹ̀yìn náà mo fẹ́ rí ìyá ìyá àwọn tí wọ́n bí wa ìyá wa ìwọ́n náà wá ń gapá ọwá ń gapá báyìí ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run rẹ̀ ra rẹ̀ ń lẹ́ ìdí àyẹ̀yẹ̀ yóò jẹ́ kọ́dà kó jẹ́ kẹfẹ́. Kó jẹ́ kẹfẹ́ ọlọ́ọ̀ni rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ tó bá dọ́dọ̀ àwọn tí wọ́n bí ọ̀kan náà àwọn àfá àwọn àgbà àfá wọ́n ní ìyá láyé nítorí àwọn wá kú àwọn ọmọ tí ó bara jẹ́ wọ́n tún wá nínú àwọn ọmọ tí wọ́n ní ah táwọn ti bara jẹ́ tó náà nínú àwọn tó ń tún lábàlákà ah, kí lórí tí mo yí fi dùn wọ́n ní ah àwọn gbádùn tí ó báyìí kí ó tẹ́ ẹ̀bí sọ bẹ́ẹ̀ pé à bá àfá àbá ń pa wọn ń kéwú gbèrò pọ̀ báyìí ìyàwó wà lẹ́yìn gàgá báyìí bẹ̀rẹ̀ wà bí gàgá ti lè wú <clears throat> kí ó parí náà nígbà sára tó bá ń dọ̀la àmàtẹ̀síwájú ó ti wọlé lọ báyà ó tún lè dọ̀la tọ́mọ́ sí ó dé ìgbẹ̀rẹ̀ <clears throat> ọba tó ń bí ọ̀tún láàrín kí wọ́n lè gbá yìí ó wá ní àwọn tó dúpẹ́ èlò náà pé kí wọ́n mọ̀ fúlò ní pé lọ ẹ àwọn àfà imam ahmad bin hanbal alayhi rahmatullah imam ahmad ọmọ hanbal kò fẹ́yàwó wọ́n wá ń bilé rẹ̀ pé èé ṣe tó ní fẹ́yàwó ó ní ẹjẹ́ yá ní ọyọ̀dá wọ́n ní kí ló dé torí pé kò bá bàbá rẹ̀ láyé ìyá ìlọ́kọ tóbi jẹ́ ìyá ìlọ́ wà lọ́kọ ó jókòó sí ọmọ ọwọ́ ní tó ṣe fóun náà ẹkọ́ tó ṣe òun náà ti wà nípò ọkọ rẹ̀ wúlò wọ́n máa tọ́jú ẹ̀ báyìí òun ọ̀wá afẹ́kọ́ mi kan kó máa báyà ń jowú rárá títí tí yóò fi yọ̀ǹda fún un àgbàdì ayọ̀ǹda fún un Imam Ahmad bin Hanbal nítorí àwọn ẹwà àwọn àbá pẹ̀lú ìyá tó bí wọn kí ni wọ́n ké mélòó lókè tí bàbá rẹ̀ ní ìtumọ̀ àtàtàwọn èèyàn jẹ́ tí wọ́n ń dálé níbi kẹ́lò gbogbo àdájì wọn wọ náà

kó tó di pọ́lọ̀ tó gba àyè tọrọ àforíjì fún kéfè ìfẹ́lẹ́mọ́ bàbá rẹ̀ ò sẹ́ bọ̀ akírun ni ó lè níbi ló kù sí gẹ́gẹ́ bí èyí wọ́n sọ pé yọ wọ̀nà kọ́dà kọ́ máa ti tẹ́ ẹ náà tó máa bá bẹ̀lọ̀ bẹ̀lọ̀ bí ọ̀gá ìlú túbà déyà ìlú túbà bọ́mọ rẹ̀ ṣe gbúdọ̀ rí táwọn tó bí nìyẹn àṣà burúkú ni kọ́mọ máa sọ pé bàbá àwọn wò àbíkọ́ sọ pé ah, ẹja tọrọ kọ́lọ̀ bá fún bàbá ń gbé àánú ẹ lè tọrọ àdúrà mi fún àwọn dáàbì wọ́n ti wà nù náà wọ́n ń jóná lọ́wọ́ báyìí ah, ọlọ́kọ̀ọ́sọ àánú ọmọ bẹ́ẹ̀ ọlọ́kọ̀ọ́sọ àánú wa so àwọn òbí tí wọ́n bí wá àlùjànnà wa ni bàbá ti ṣíra pẹ̀lú pé asìnlọ́hun àwọn òbí méjèèjì tí wọ́n bí wá àwọn yòókù abẹ́ọ́lọ́wọ́n bá ní tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìṣíwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn tá a ní wọn láyé yálà méjèèjì ní abọ́ kan ọlọ́mọjà pọ̀sẹ̀ látara wọn kọ́lọ̀ kó sí wọn ní sábàbí àlùjànnà fún wa gbogbo àwọn tá a ti ti ní wọn láti kìyàmá ọlọ́run kó bá wa kẹ́ wọn ju gbogbo ẹ̀ lọ ẹ̀dá kan ẹja fẹ̀sìn fáwọn ọmọ wa ọmọ kan ò ní máa gbọ́rú eléyìí kọ́ máa nà kúkú sí bàbá ẹ̀ nínú báyìí ìtumọ̀ ẹ̀mí tí bàbá yẹn ó gbóòrùn ẹ̀ ẹ gbóòrùn ẹ̀ wo ó lè pààyàn ó lè mẹ́rin lọ́wọ́ bàbá tó bèbè eléyìí ti ṣe pé wọ́n fi ṣe báyìí kì í ṣe pé bóyá ìtàn gba wà lè pé lábẹ́kúta ilé tí mo rẹ́ǹtì tí mò ń gbé

ọmọ lè ti bàbá mọ́lẹ̀ kó tẹ ọrùn bàbá ó lè gbé bàbá ìmọ̀ àpẹẹ bàbá ìmọ̀ òlùpá òlùpá tí wà bàbá tó yọ gbúrú báyìí bàbá náà lè ti mọ́lẹ̀ wọ́n mọ̀ lé àwọn fi láàrin ìjìnlẹ̀ bá wa mọ́ àwọn àgbẹ̀ bàbá ẹni náà ẹ ti dàgbà kọjá lóde àwọn olóhùn bí ẹ̀yìn lẹ́ ti lóòótọ́ kò jẹ́ kó dé lẹ́wù pé ẹ mọ̀ ẹgbẹ́ra ìgbà míì bàbá lè nọrọ mọ́lẹ̀ ìgbà míì ọmọ lè fẹ́ bàbá mọ́lẹ̀ tó bàbá bàbá jáde orí bàbá láti bá ọmọ tí ó fọ ohun tàbá mẹ́lẹ̀ báyìí tàbá sì pé ọmọ náà lórí òun lòun ọ̀pá bàbá ẹ̀ òun ó sì jogún ilé rẹ̀ òun lòun ọ̀pá ìbá tó bìrì rẹ̀ ẹjọ́ mẹ́ta yìí ta wá lọ bẹ̀ ìdí mọ̀ sọ ẹ̀mí sí lẹ́yìn ọgbọ̀n ọdún àwa lọ bẹ̀ mo wá lọ léwu mo ní à ah, bàbá baálẹ̀ ńkọ́ ìbùdó àti ìbùdó ọmọ wọn eléyìí náà ń kọ́ àwọn náà ti kú ìyàwó wọn tí tò gbogbo ń gbọ́ àdíjò yóò ti kú àbúrò wọn tó ń jẹ́ taxi driver tó ń gbé yàrá ẹ̀fọ́ àdíjò wá ní òun náà ti kú láìláì ilé tó lóun ó jòkú àwọn ewé olórí kan náà ń gbowó léwu ó ṣe nìyí ẹjá káwọn ọmọ alẹ́pẹ̀ẹ́ ẹjọ́ kù fún wa lálùkì àmàlà àbí Allah subhanahu wa ta'ala ilé ìta gbọ́ ọlọ́njọ́ ṣe wà láǹfà ìta àti gbọ́tẹ́lẹ̀ ní ọlọ́njọ́ kó wúlò fẹ́ ọlá ìtóbi ọlọ́run wọ́n ní pé àwọn fẹ́ pín nǹkan sínú ni wàá mọ̀ ya wọ́n ti dé torí pé torí tí wọ́n là fi ń dìlé torí tọ̀ àtọ́lọ́ǹkà ní ká bá lẹ̀ mi tó àbí Allah